فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا الحمد لله الذي جعل الزواج عبادة من العبادات الظاهرة بين الزوجين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقفوا أبا الله أبتي تي أشي إبياو ó ṣe ní ọ̀kan nínú àwọn ẹ̀sìn tí ọlọ́run torí ẹ̀dá wa wá sílé ayé kágbéyàwó ká lọ́kọ ẹ̀sìn ni tọ́lọ́ ń pàṣẹ gbogbo ńlọ́lọ́ wa ti pàṣẹ ní Al-Qur'an àìní àgbè lẹ́sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó wá ṣe ìgbéyàwó yìí ní ẹ̀sìn láàrin ọkọ àtìyàwó tí èèyàn bá ti lọ́kọ èèyàn ti. èyàn ti mọ̀ dájú wípé nínú àwọn ẹ̀sìn tí ọlọ́run torí ẹ̀ dáhùn iná ni òun fẹ́ ṣe yìí bẹ́ẹ̀ bá ti níyàwó wọ́n láti gbà pé ìyàwó tó ń fẹ́ sílé òun fẹ́ sin lọ́ọ̀ lára rẹ̀ ni bí ìyàwó náà ṣe sin lọ́ọ̀ lára ọkọ ìgbéyàwó ẹ̀sìn ni ọlọ́run bá aláàtọ́wá sí lẹ́sìn fún wa tọ́gbà wá láàyè bẹ́ẹ̀ gbogbo àwa tí ọlọ́run ti sàánú tá a ti níyàwó tá a ti lọ́kọ ẹ̀sìn náà kọ́lọ́mọ́sà jẹ́ ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo abala tá a ti ń ṣàṣìṣe nínú ẹ̀sìn náà kọ́lọ́mọ́sà ìṣàtúnṣe wa èyí tá a ń ṣe tó da abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sà jẹ́ alẹ́ máa bá a lọ kọ́lọ́mọ́ wa gba alẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad sallallahu alayhi wa sallam kọ́bọ̀ gbogbo àti gbogbo àwọn ẹni tí wọ́n ti lọ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí èèyàn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tí wọ́n bá ti ń ràn yàn létí ọlọ́run nínú àlùkùránì kò sí ìjòkó kan tó dáa tó ìjòkó téèyàn ti ń tẹ́tí gbọ́ kí ọlọ́run fẹ́ bá ti sọ torí pé ọba aláà nìkan náà lọ́ba tí ó lè sọ yìí ti ń jẹ́ òdodo ọ̀rọ̀ aláà nìkan ló máa ọba aláà nìkan ló máa bẹ̀rẹ̀ ó sì máa rin ọmọ gbẹ̀yìn gbogbo ayé ọwọ́ sọ àlùkùránì kalẹ̀ kó máa jẹ́ gáyè tí ó máa tọ́ka ẹnìkọ̀ọ̀kan wa sójú ọ̀nà tọ́tọ́ nínú ìgbàgbọ́ wa nínú ìrun wa ààwẹ̀ wa ẹ̀ẹ́dẹ́rì ìgbéyàwó wa àlùkùránì ò sálà yìí má dá sí ọlọ́run tó wá ní káwọn olùjòkó láti máa gbọ́ àlùkùránì Karim abẹ́lẹ́ ọlọ́mọṣẹ́ ìjọ sàǹfààní Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní ojú ọ̀nà tààrà tọ́wọ́nú àlìjáná ọlọ́run ẹ̀rí súnà òun ni bayanu quran òun ni àlàyé quran bọ́lá wọn bá ti ní ọmọ ṣe báyìí súnà náà ọmọ ṣàlàyé bọ́lá wọn bá ti ní ẹ ṣe báyìí súnà ọmọ ṣàlàyé èyí lérí ìyàwó ọ̀pọ̀ nu súnà rẹpẹtẹ táàdébì ti ń gbà wá nímọ̀ràn yìí pé ibi báyìí ni ojú ọ̀nà báyìí ni kẹsẹ̀ tó báyìí ni kẹsẹ̀ rìn àwọn abẹ̀rẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọba alágbára ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́ yẹ súnà kú nínú ìṣẹ̀mí wa kọ́lọ́mọ bá aláàkọ́fẹsẹ̀ wa múlẹ̀ lẹ́ni súnà náà kọ́mọ sí wa ní ẹgbẹ́jọdá fọ́tò rẹ̀ súnà ni àmọ́ ebi ń ṣe nínú ilé pẹ̀lú ìyàwó àbí pẹ̀lú ọkọ kọ́lọ́mọ bá aláà kọ́mọ sẹ́ ìṣàánú wa kò bá súnà mu àti táwa àti inú ilé wa kọ́lọ́mọ sẹ́ àti gbogbo ọba súnà nàbí ọlá agbára ọlọ́mọ bá wa. mo kí fadilatul imam sheikh معروف عبده الله تعالى ورعاه مدير دار البينة أكي يا شيخوة tí ọlọ́run ọba aláàfin ó lò ní sábà bí ìtẹ̀síwájú ẹ̀sìn ọlọ́run ládùúgbò yìí nílùú kòròdú lápapọ̀ àti ní nàìjíríà lápapọ̀ àti lágbàlá yé kọ́lọ́mọdé wọn rápadà síbú gbogbo gbìyànjú wọn lérí islam kọ́lọ́mọsá ìgbà lẹ́sìn fún wọn. mo wá sí gbogbo àwọn asáàbùlù fọdíìlà gbogbo àwọn àbá tí wọ́n bẹ ní àìsèwò àti gbogbo àwọn àlùfáà wa tó ń bẹ láàrin èrò àtàwọn ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin àtàwọn tá a jẹ́ tálábọ̀tìlá ẹ̀lì àti gbogbo àwọn sisters wa ipe asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. ètò wọn ní ká gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni alhululu ashariciyatu lilmashakil zawjiya alhululu ashariciyatu lilmashakil zawjiya azawjiya àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àti ọ̀nà àbáyọ àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àtọ̀nà àbáyọ ajẹ́ pé tábà ti fẹ́yàwó àbá lọ́kọ wàhálà ó máa ṣẹlẹ̀. àwọn àlùfáà lẹni tí ò níyàwó tí ò lọ́kọ ńkọ́ òun náà ń bẹ nínú wàhálà àìlọ́kọ ń bẹ nínú wàhálà àìní ìyàwó kìí sàwọn alọ́kọ láyà nìkan là ń fèsì àwọn challenges gbogbo àwọn táwọn ayé ni àtẹ̀jọ́ ti márì àtẹ̀jọ́ ti márì a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní laqad khalaqna al-insana fi kabad ọlọ́run ní èmi ọlọ́run mi àlá àwọ ọlọ́run ee eh, àwọ alólo ó ní àwọ ọlọ́run ẹnìkan náà ní sọ̀rọ̀ ó ní adá omi èèyàn sínú wàhálà ọba ti wálé ayé ó ti wọ wàhálà bó ṣe wá mérí bọ́ kó omi wàhálà yẹ ó tún wá padà sínú tẹ́lá ọlọ́run ọba tí ó sọ wàhálà kalẹ̀ òun náà ló tún wá fún alábàáyọ láti bọ́ kó nínú wàhálà náà ló ṣe jẹ́ pé kìí sọ pa àtìyàwó nìkan ni wọ́n láwọn challenges àtàwọn ìpèníjà wọ́n ní wàzàwájú làyàkàlù àmàṣàkìlà wàtàhàdìyàtì ẹ̀dà gbogbo ẹni tó lọ́kọ ẹni tó níyàwó sílé wọ́n ní ìdí pàtàkì tá a fi márì òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká máa gbádùn àmọ́ ìgbádùn yẹn wọ́n ní yóò máa ṣẹlẹ̀ láwọn àsìkò kan àwọn àdánwò ọmọ ṣẹlẹ̀ láwọn àsìkò kan wàmí rahmatullahi azza wa jalla nínú àánú ọlọ́wọ́ bá an wada'a al-hulula li hadhihi al-mashakili fi kitabihi wa sallallahu alayhi wa sallam àmọ́ àwọn tàbá jẹ́ mùsùlùmí ilé aláyọ̀ nílé wọ́n máa jẹ́ nítorí pé ọlọ́wọ́n bá aláà ó ti sọ fún ọ pé tí wàhálà báyìí bá ti ṣẹlẹ̀ báyìí ni kẹ́ ṣe tí challenge báyìí bá ti dé ọ̀nà àbáyọ ni sàmọ́lá tó sàwájì gbogbo àwọn tá a márì lọ́kùnrin lóbìnrin àtàwọn tí àwọn náà padà márì tá a padà fẹ́yàwó àbí tá a padà lọ́kọ wọ́n ní ká lè mọ̀ pé èso ìgbéyàwó asakad òun náà ní ìfọkànbalẹ̀ wàrà àtòlùbáàlì wà sòróró kọ́kọ́ balẹ̀ lèyẹ́ fi torí ẹ̀ márì ọkùnrin yóò fẹ́ obìnrin torí kọ́kàn rẹ̀ lè bá a balẹ̀ obìnrin náà òun náà lọ́kọ torí kọ́kàn rẹ̀ kó lè bá a balẹ̀ lẹ́yìn náà torí ìdùnnú ayé torí ìgbàdùn ayé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì ní adúniya mata ànábì ní ilé ayé ah, ànábì ní ìgbàdùn mẹ́mẹ́ o wa khairu mata'iha nínú àwọn ìgbàdùn tó dá nínú ayé al-mar'atu as-salihah òun náà ní ìyàwó dáadáa. ìyàwó dáadáa ìyàwó dáadáa ẹ̀yọ́mọ̀ ìyá mi òun ní ọlọ́run fi ìgbádùn sínú ẹ̀ àmọ́ tí ọba ti dáa ìtumọ̀ ẹni pé wàhálà ọmọ sí kiri wàhálà ọmọ dé ẹni tó bá fẹ́ ìyàwó tí ọ̀dà ó ti nìyẹn ó gbé wàhálà ti fẹ́ tí ọ̀dà yẹn o yóò ṣiṣẹ́ bí ni bí ó ṣe ẹlẹ́bí náà ń fi ọkọ níbẹ̀rẹ̀ ayé ẹ̀ ó di pé wọ́n ní kírun ń gbàwẹ̀ àmọ́ làwọn ọba aláàtí ń sìn yẹn apá kan ẹ̀sìn ní ń ṣe ẹ̀gbẹ́ apá kan ẹ̀sìn ní kéèyàn máa kírun kọ́ máa gbàwẹ̀ kọ́ máa ṣe kìámù lélẹ̀ kọ́ máa ṣe tìláwà kọ́ dárò mọ̀ sí apá kan ẹ̀sìn yókù náà ní kéèyàn máa ṣe dáadáa síyàwó ara ẹ̀sìn ni onítọ̀hún wá mú àwọn apá kan ó fa kan lẹ̀ arábìnrin wa padà wá rí i pé a ah, kì í ṣèyàn dáadáa wọ́n ní arábìnrin náà kọ́kọ́ ọlẹ̀ kọ́kàn kóun náà wá àbáyọ bí ó ṣe di èèyàn dáadáa sẹ́rí gbogbo fruit ta fẹ́ rí nínú ìgbéyàwó lè tàkíkì lè gáyà ti alọ́zùmá min kọ́líkìlì jíni wọlé fẹ́ràn wa lọ́wọ́ bá ṣe rí ìfọ̀kànbalẹ̀ fi sin ọlọ́run torí pé ọlọ́run bá aláàtọ̀ dáwà yìí ó dáwà mú kíni jàmá ó dáwà nítorí kíni nítorí ìbádà wà má khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́run ni mo dá nítorí ẹ̀sìn ṣẹwárí ẹ̀sìn tá a fẹ́ ṣe yẹn nínú tí máa ń gẹ́sì kẹ́sì ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní kéèyàn lọ́kọ dáadáa àbí kéèyàn ní ìyàwó dáadáa torí pé tí sí ọkọ dáadáa tí ò sí ìyàwó dáadáa ọkàn ní balẹ̀ inú ò ní dùn náà ẹ̀sìn ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀dá wa o torí pé ẹni tí ò fẹ́yàwó ẹni tí ò wà lìjánná o tó bá sin lọ ẹni tí ò fẹ́yàwó tí ò bóyá ọwọ́ ó gbìyànjú ọlọ́run ní kọ́bọ́ sí ó sàn kí gbà wẹ̀ àkídà wà ẹni tí ọlọ́run bá ṣàánú ọkọ lọ́rẹ̀ ọlọ́run bá aláàtì sàánú ẹ̀ ọlọ́run bá aláàtì kẹ nínú àwọn ìkẹ́ tọ́lọ́mọ sí fún yàn nílé ayé ni kì í dégbé tó wáyé ní bàárì kì í dégbé tó wáyé ní ọlọ́kọ kì í dégbé tó wáyé ní òníyàwó yóò wá fá títí tọ́jọ́ gómìnà kò ní rí èyí obìnrin náà wá fá títí tọ́jọ́ gómìnà kò ní ṣe kíni kò ní rí tọ́lọ́mọ ti wá ní kọ́ ọ̀rọ̀ fẹ́mi àti ẹ kágbà pé ọ bùkátà ká dúpẹ́ fún ọlọ́run lẹ́yìn náà ká mọ̀ pé iṣẹ́ ìbádà ni tí ṣe alimushakilu الزوجية سنة الله الكونية إذا dáa ní nítanra wa táà sì ní bu ẹnu lérí ẹ̀ òun náà أدوني pé ìgbéyàwó oyé ìbẹ̀rẹ̀ rẹ̀ oyé adùn ni àárín rẹ̀ oyé àdáwò ni ẹni bá wá bá àdáwò yẹn lò pẹ̀lú bọ́lọ̀ tí náà bá lò ìgbẹ̀yìn ló tún wá dadùn mọ́ lọ òun náà ni pé yọ́ lọ lè jókòó sínú àlùjánnà ọlọ́run wọ́n ní kí wàá lọ́mọ ṣẹlẹ̀ nínú inú ilé láàrin ọkọ àtìyàwó wọ́n ní bá ti ba aláyé nìyẹn àtàlàbíyá wọ́n ní àwọn ọ̀nàbí ọlọ́wọ́n bá sáwọn mérí bọ́ mbẹ́ wọ́n ní wọ́n mérí bọ́ ọ̀sẹ́ nìkan tó fẹ́ yàwó láyé àbẹ́ nìkan tó lọ́kọ láyé lọ́sẹ̀ òkan sọ́mọ́ ọlọ́wọ́n bá tó tí wọn ò ní lọ́jọ́ kan tó fẹ́ rán wàhálà nínú ìgbéyàwó wọn wàhálà ni kò sí wàhálà tó tó kí ọkọ ọmọ lọ tún lábala àkídà kí àwọn ọmọ lò sí kò ní sí fọkànbalẹ̀ kò ní sí dùnú ọkọ ń pe àwọn èèyàn ìyàwó nìkan fún ọgbẹ mọdà lóhùn wàhálà pírọblẹmù obìnrin ni wàhálà gbé ìyàwó ni ànábì wa lóòtù òun lọ tún ìyàwó rẹ̀ lò sí ànábì wa Ibrahim alayhi salatu wa salam àti ìyá wa Sara nínú ìgbéyàwó wọn ṣé wọ́n rí challenge àbí wọ́n rí wọ́n pẹ́ ká tó bímọ. àdébí Ibrahim wa sọ fún Sárà gbẹtọ bó láwa ṣe báyìí ọbẹlọ ọbẹlọ ọbẹlọ fa títí Ọlọ́run tètè dáhùn. Sárà ló wá sọ pé kádébí Ibrahim kó fẹ́ Hajar nígbà wọ́n fẹ́ Hajar àtà wàhálà ṣẹlẹ̀ àbí wàhálà ṣẹlẹ̀ wàhálà ṣẹlẹ̀ owó nínú àwọn wàhálà ìgbéyàwó ni àwọn owó ṣẹlẹ̀ sí ìyá wa sára ànábì ibrahim fi mú hajar kúrò ní ibi wọ́n wà ló ṣe mú lọ sí maka mọ́níkà challenge ló gbé ànábì ibrahim dé maka pẹ̀lú ismail àti ìyá rẹ̀ hajar ẹ̀yọ́ miami ànábì ismail ń kọ́ oníjàlẹ́jà àbí oníjàlẹ́jì oníyàwó kan tó jẹ́ pé a ah, àdáwò rí wọ́n ànábì ibrahim wá kí wọn ìyàwó yẹn bó ṣe ṣe ànábì Ibrahim rẹ̀ pé Ismail ìyàwó yóò da ó ní akaba ó ní ẹran jẹ lẹ́yìn mọ́tà pẹ̀lú ẹran jẹ àwọn èkó òun náà ni tó bá ní wọn bá fẹ́ tilẹ̀kùn wọ́n ní àgárẹ́jì náà wọ́n ń pè é bí ilẹ̀kùn kékeré app app door ní wọ́n ń pè ní àgárẹ́jì ọwọ́ sọ fún anabi ibrahim sọ fún ìyàwó anabi ismail pípé sọ fún ọkọ rẹ tó bá dé pé kó chéjì ilẹ̀kùn àgánẹ́bí ojú ọ̀nà rẹ̀ pípé kọ̀dá kọ̀dá bẹ́ẹ̀ sì ni ìyàwó gangan ní sekínì òun ní rìfáàsì challenge tàbí kí n sọ challenge jama ẹgbẹ́ muhammad kọ́ sallallahu alaihi wasallam ṣé gbogbo marital challenge yìí wọn sani kankan lè tọrọ ẹ ipe òun fẹ́rù ẹ̀. aisha ò bímọ àbí ò bímọ khadija kú oyé nígbà tí wọ́n gbádùn ara wọn lọ lásìkò tí àwọn ọ̀tá pọ̀ nínú ìgbéyàwó yẹn náà ẹ yàwó hafsa àti yàwó aisha ó tún ní àwọn awọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin àtàwọn ìyàwó yòókù ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọlọ́mọba ní in tatuba ila àyà yẹn sọ̀kalẹ̀ lérí pé nǹkan rọgbọ́n nulẹ̀ o ọlọ́ni Hafsa àti Aisha tẹ́ ẹ̀ lọ padà ọlọ nke kẹ́ túbá padà sí ilé ojú àwọn ṣe ọkàn yìí ti yẹ wọ̀nyí tàdọ́ harọ̀ àlẹ́ tẹ́bálẹ́ mọ fìtínà nàbí ẹ̀ máa dà á láàmú náà o jìbìrì ẹ pé àfáàrẹ̀ wọ̀sọ́ọ̀lì olùmọ̀mìnì lẹ́yìn náà àwọn ẹni rí nínú àwọn olùgbàgbọ́ òdodo wọn bẹ̀lẹ́ yẹn wọ́n ní mọ̀lá ikà tó bá àdàdà lè tọ̀tọ̀ hí àpapọ̀ àwọn mọ̀láìkà bẹ̀lẹ́ yẹn nàmì kẹ́sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. èmi rò pé ìtọ́sẹ̀lẹ̀ ìka tó dáa ní tọ́lọ́mù mi kì wọ́n lọ nínú àwọn mọ́nísà challenge ni kò sí kí wọ́n tó lè ké láyé tí ìdíwà ìyàwó rẹ̀ tẹ̀lé búra yín kò sí kí wọ́n tí ìyàwó rẹ̀ lè kà kò sí tó lè mà tí ò ní sípùdẹ̀kùdẹ̀ ìdóbìnrin ní ara rẹ̀ ànábì sọ fún ìyàwó afsọ ànábì náà ń ṣe táàdì mọ wá lọ mọ wá lọ afsọ táwí yìí kọ̀ wá mọ́ sọ wá mọ́ aláwọ̀ ẹni oníkìyàmù lélẹ̀ ni àwọn yìí ni òṣèlú wọn mọ́ nínú àwọn àlòmọ́ ànábì wa ni mo wá lọ kí ló ṣe tá ni wọ́n mọ̀ lọ kó tó di pé ànábì padà wá dá padà nígbà tí ń ṣe ìdá lọ́wọ́ tí òfin padà wá lọ pátápátá mọ́ àmọ́ wọ́n dìfọ́sẹ̀ wẹ̀líyàtú Bintu wali amílẹ̀ mọ̀mìnì wàlí àwọn ọmọ wòlí láti bá bá dídì ẹ̀ ọmọ òrùkàtọ̀ ọmọ náà kọ́ àfáàní onímọ̀ ni wọ́n yanjú àwọ̀ yẹn wọ́n parí ẹ̀ kí ló dé tí mọ̀ṣáàkìlò ní máa ṣẹlẹ̀ àzàwùjíyá láàrin ọkọ àtìyàwó wọn ò bí wá bìkan náà wọn ò tọ́ wá bìkan náà ibìkan náà ká ti ibìkan náà ká kẹ́kọ̀ọ́ kọ́dà ibìkan náà ká gbẹ̀sìn lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa àdámọ́tọ́lọ̀ ń dámọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo àwọn kan yìí náà máa fa àwọn gbọ́nmi sí omi òtó ẹlòmíà ní ẹ òṣèlú ń fa wàhálà ń lé tiwọn àwọn tí wọ́n lówó kí ló dé táwọn náà ń yà owó náà ní fa wàhálà ń lé tiwọn náà wọ́n ní àwọn eléyìí òkèwú aláìmọ̀kan ní fámìlì wọn náà fi ń jà àwọn òkèwú ọ̀dà àwọn tí wọ́n ké tí wọ́n mọ fatiwa owó fatiwa ni wọ́n mọ̀ ájà ké wà fáànà ké wọ́n jáde jámíà wọ́n sì wọ́n dìbò sáwọn èèyàn ògé ọmọ àfáà ní wọ́n ní àyíkò àtọ́lé pé àwa ọmọlẹ́yìn làwọn ló já máa jà àwọn eléré wa ń kọ́ àtàwọn ìyàwó wọn ẹ̀yẹ́ màyá mi nínú táwọn retí táwọn ti gbéyàwó òun náà ní ká mọ̀ retí challenges ká mọ̀ retí àwọn wàhálà tí wọ́n mọ̀ yọjú èyí tó dáa ní kéèyàn fi wàhálà lẹ̀ kọ́mọ̀ exist wàhálà yóò padà di mọ̀ṣáàkì zàwùjíyà yóò padà di problem alimashakilu zawjiya ìdí wọ́n pè ní wàhálà gangan nínú ìgbéyàwó òun náà ni alukórihu bẹ́ẹ̀nà zawji oníkàwọn méjèèjì ká kórìíra ara wọn àwọn tí wọ́n ti ríra wọn kí ni wọ́n ti ń dùn tẹ́lẹ̀ kí ni wọ́n mọ́ dùn mọ́ bọ̀dùn ṣúùzù nínú àwọn wàhálà inú wàhálà ìgbéyàwó òun ni kíyàwó ọkọṣẹ́ kó lóun ọ̀dọ́kọ òun lóhùn mọ́ òun ọ̀tẹ̀ láṣẹ ọkọ òun mọ́ kọ́nọ́ọ̀kì bí mọ́tò kí tí wọ́n ní wọlé kọjáde wọ́n ní dákẹ́ kọ́mọ sọ̀rọ̀ kọ́ni mọ́ sọ̀rọ̀ kọ́dákẹ́ kọ́ni mọ́ sọ̀rọ̀ kọ́dákẹ́ kọ́ni wá dáná ọlọ́wọ̀n dáná wọ́n ọ̀dà wá sùn bí ọlọ́wọ̀n wá níbo lọ lọ oníkọ̀kan <laughs> wàhálà ti dé kíní kan ló bì ìdáná bèrè yẹn ń sìn yẹn nǹkan kan ló bì ó lè jó nǹkan kan lọ́jẹ̀ bì ó lè jó kan lọ́sẹ̀ kí ni ìlọ́jẹ̀bí ọ̀pọ̀lọ́fà wọ̀lẹ̀ àdáwà nígbà míì àdáwà máa ń débi pé ọ̀tẹ̀ àti ọ̀tá láàrin ọkọ àtìyàwó lẹ́yìn ìgbà tí wọ́n ti fẹ́ràn ara wọn tó lè fún ọkọ ọmọ ìdáná lọ́tọ̀ ìyàwó náà mọ dáná tẹ̀ ní ọ̀tọ̀ ọ̀tọ̀ tó ń kálukú ọmọ dáná rẹ̀ kọ́dà àwọn ọmọ wọn mọ̀ ní ẹ̀mọ́ mi ẹ̀dín máa ń lọ́ta dínà dájìnà tó ní kí n bá lọ́ta tàwọn náà ẹ̀gbọ́dọ̀ rí ẹlọ́mọdé àmọ́rí ẹ̀ ní ti ń ṣẹlẹ̀ láwọn ilé kan ní ìtọ́ fún yìí ìwà dàgbọ́ mọ́kànlá ọkọ̀ ṣe wà bọ́ sí kìtì ẹ̀yìn yóò ṣe wà dáná tiẹ̀ ìyàwó ti lọ tí wọ́n ti sùn. nínú àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó al-iktihab náà ni depression òun ni kọjá pé àwọn méjèèjì wọ́n máa ronú wọn ò sì ra wọn kọ́ọ́lẹ̀ wọ́n sì máa rò wọ́n sì máa gbẹ wọ́n wọ́n wà ní depression nígbà míì eh, wọ́n ní hypertension nígbà míì yọ padà lead sí stroke bó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó ẹnu rẹ padà wọ́ yẹn lọ́kùnrin lóbìnrin ni àwọn míì bẹ́ẹ̀ ni ọtọ́ dé pé challenge challenge mọ́títà challenge ló ṣe kí ni òun ló fà á wàhálà tíyàwó yẹ kó sí àbí wàhálà tọkọ yẹ ṣe kí ni tó kó sí. ọ̀tọ̀lákùn nọ́fṣì ńkọ́ nínú àwọn mọ̀ṣáàkìlì sọ̀díyà ni ọ̀tọ̀lákùn nọ́fṣì wọn ò kọ́ra wọn lẹ̀ o wọn ò ti sọkọ láyà mọ́ ẹ ọdún kẹrin ni mo ti bá aláṣepọ̀ ni ẹ fèrè pé ewé bẹ́ẹ̀ ni yóò ti bẹ́ẹ̀ ni ẹ ṣe wà nínú ilé wọ́n ní kọ́dà ìrìnbẹ́ẹ̀dì kan làwọn ti kíni ni làwọn sùn wàhálà ni kọ́lọ́mọdé àmọ́ àwọn méjèèjì tó kọra wọn lẹ́mìí àmọ́ òun ríra wọn yà rárá lẹ́yìn náà àtọ́lákù ní háyí ẹ̀hẹ̀ nínú àwọn wàhálà ìgbéyàwó òun ni kọ́kọ́ lọ lọ́tọ̀ tíyàwó lọ lọ́tọ̀ nígbà míì àwọn ọmọ wọn bá ìyá wọn lọ nígbà míì wọn ó dúró pẹ̀lú bàbá wọn nígbà tó pín sí méjì ìdajì yọba ya lọ ìdajì yọba bàbá lọ wọn wà kọjú sí àwọn ọmọ asọta ilé tí wọn kọ ilé yẹn padà wó ọlọmọdé ilé ẹnì kọ̀ọ̀kan wọn wò nígbà míì máa lídì sí ìhàkọ kéèyàn darọ látara lílù tí ọkùnrin máa ń bínú kóbìnrin ọya máa ṣe kí ni kọ́mọ sàwọ́sọ̀ bíi láì mí ná ṣe ìtàn tóbìnrin bá ń bínú kọkùnrin á tètè mọ̀ pé èṣù ti dé kí ni èṣù ti dé torí pé bí tóbìnrin bá ti ń bínú wọ́n lè yẹ́dà gẹ́gẹ́ bí bọ́ọ̀lù lọ́wọ́ ṣetán wọ́n lè yẹ́dà gẹ́gẹ́ bí bọ́ọ̀lù lọ́wọ́ ṣetán bí bọ́ọ̀lù ṣe rí lọ́wọ́ kékeré tí fẹsẹ̀ gbà yọkàn máa tarí ẹ̀ báyìí ni ibi tó wá ti tarí ẹ̀ sí náà máa lọ ló ṣe jẹ́ pé bàbá ti ń bínú ọ̀nìkàmọ̀ ẹ̀rọ màá yá mi tọ́ba yọ kéèyàn jáde kéèyàn jáde kó nulẹ̀ torí ìbẹ̀rẹ̀ ìbínú ìlà máa rí ìgbẹ̀yìn ìbínú òṣèkìrì kódà àtẹnudẹ tó fọ́ lójú lọ́kùnrin tó fọ́ lójú lóbìnrin tó darọ ẹlòmíì tí wọ́n ti da gbígbóná sí lérí ó ti dàfín ó ti padà wá ó ti di kọ́lọ̀ ìyàwó ẹ̀ ti di kọ́lọ̀ pẹ̀lú omi gbóná ayélujára tó dé pé ó ti da ásìdì sí ara wọn láà tí gbogbo ọlọ́run ti lẹ́pọ̀ nínú àwọn mọ̀ṣáàtì ìdìbò jíà wọ́n nígbà míì gan yín mọ́ nídìí sí ikú tí arábìnrin yẹn ó kú fífín táàrí pé wàhálà ọkọ ló ṣe kí ni òun náà lọ pa nígbà míì á rí arákùnrin yẹn tí ó jòkó yóò sì mí kalẹ̀ mímí kalẹ̀ báyìí ọ̀dà kẹ́nà nù nígbà wọn bá lọ lè wádìí wọn rí pé wàhálà ìyàwó ló ṣe kí ni òun náà lọ pa wàhálà ń pa yìí fìtínà fìtínà wọ̀lẹ̀ fìtínà tó aṣáájú ní àlùkọ́tì ọlọ́run ní fìtínà nígbà míì ọlọ́run bá ní fìtínà aṣáájú ní àlùkọ́tì ó lè ju kéèyàn kú lọ ọba tó kó ti kú nìyẹn àmọ́kọ̀ wà láyé kọ́mọ rárùn kọ́mọ rá wàhálà ẹ̀jẹ̀ ríru hypertension depression ẹ̀rí obìnrin mìíràn nínú jàlúbà báyìí ẹ̀ máa béèrè pé sàmú alẹ́kùn oníwà alẹ́kùn sọ̀lá tàlẹ́ ń sọ̀rọ̀ ó lóun ya alágbájá ìwọ lọmọ ni àbí ìyá yóò lóun náà ni ìyá yẹn ti rù rù débi pé ó ti wá gbé sáàtọ̀ ọmọ rẹ̀ wò látara wàhálà ilé ẹ̀kọ́ ẹ̀ sì rí àbúmi jẹ́ ọmọ bọ̀ bí ṣe ń bọ̀ yẹn kò ní wọ̀ tó kò ní wọ́n ṣe ọkàn jáde àwọn mọ́tò lẹ́nu tàbá padà wádìí pé kí lọ́sẹ̀lẹ̀ tó fi jáde àwọn mọ́tò lẹ́nu díẹ̀ lókun tí mọ́tò fi gbá yọ̀wádà arábìnrin òfin ọlọ́kàn balẹ̀ ẹ̀yọ́ màá yá mi ẹ̀dá kùtù tó lọ́wọ́ bá wa ẹjá lọ lè má yìí pé ìgbéyàwó à ẹ̀sìn ni o ẹ̀sìn sí ni èyí máa ń kọ́ ni bọ́ọ̀bà kírun ọkọ̀ bó ṣe kírun wọ́n fẹ́ gbàwẹ̀ ọlọ́lẹ̀ kí ọlọ́lẹ̀ kọ́ kí ní bàwẹ̀ jẹ́ kí ní tó àwẹ̀ ṣe wọ́n fẹ́ lọ mọ́kà ọlọ́dà àwọn afọ àwọn ọkùnrin ìwé tọ́kà tó fi mọ ájì ṣe wọ́n ṣe ní kò ṣe lọ́tọ̀ fẹ́ mọ kéwú ọlẹ́ ka ló fi mọ́ torí tó bá fẹ́ gbé ìgbésí ayé rọrùn pẹ̀lú ọkọ àtìyàwó ẹ lọ lè ni o ara àdánilẹ́kọ̀ọ́ yẹn èyí náà lè bá wọ̀nyí èyí táwọn àbẹ̀lọ̀ ni pé sísọ òtó gbígbọ́ gbígbọ́ òsì tó lílò gbogbo ayé àgbà fẹ́ káyọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ayé láti gbọ́ rí kí ló wá dé tí wàhálà tó ń ṣẹlẹ̀ àjẹpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wà ń gbọ́ oyé ìsì yé wa sábà ti fi ká pírátìsì ni wàhálà ti ṣe kí ni wàhálà ti dé kọ́lọ́mù wàhálà kọ́mọ́ sí wa ní ẹ̀kọ́ tí yìí ò ní lò tọ́ àsìbáàbù mọ̀ṣákìlì zawjiyati wal hululu laha eléyìí ni àwọn nǹkan tí máa ń fa wàhálà àwọn wàhálà láti láti kọ́kọ́ sọ yẹn àbí kọ́lọ́mọdé àmọ́ àwọn nǹkan oní máa ń fà á tọ́jọ́ pé bẹ́ẹ̀ bá ti sàmì tán pé kọ́lọ́mọdé wọn mọ̀ yóò máa mójútó àwọn nǹkan yẹn àsìbáàbù mọ̀ṣákìlì àti zawjiyya lọ́kùnrin wa lóbìnrin wa kọ́lọ́wọ́n ọláàánú ẹ̀ kọ́lọ́mọ́sà ìṣàánú wa wọ́n ní àwọn nǹkan wo ni máa ń fa wàhálà láàrin ọkọ àtìyàwó alákọ̀ọ́kọ́ èyí tó ga jù ń bẹ̀ adamu shu'uri bi taqwallahi azza wa jalla fi amanati zawaj wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa àbẹ̀rù ọlọ́run ìyàwó ọ̀bẹ̀rù ọlọ́run ọkọ náà ọ̀bẹ̀rù ọlọ́run táwọn méjì bá bẹ̀rù ọlọ́run ọlọ́run ó wọn wò àmàdáwò yẹn ọlọ́wọ́ padà má bàa yọwọ́ fún wọn yóò wá dà ẹ́dẹ́gbà tí wọn rádà òrì. ọlọ́ni wàá má yẹ tẹ́kì láha yẹ̀jẹ̀ aláwo má harajà ọlọ́ni tẹ́ bá ti bẹ̀rù ọlọ́run á fún yín lábàáyọ kúrò nínú ìṣòro tẹ́ wáyé má harajà ni pé ẹni tó ti wà nínú gànga á wà fún lábàáyọ yóò jáde. ẹni challenge tẹ́ bá ń fèsì nínú marital life yín tẹ́ ìfèsì wa ti bẹ̀rù ọlọ́run wọ́n ní ẹ tó tó bá ti ní yá àbá ìtàkìlá bàbá alágbádá bẹ̀rù ọlọ́run títí sèyí yóò tún rò fẹ́ ha ó ní bẹ̀rù ọlọ́run tí mo bẹ́ẹ̀ tẹ̀ yóò dá o yóò sì ní ṣe mọ́ yá àmàtàlá ìtàkìlá tẹ́wá sọ fọ́bìnrin pé bẹ̀rù ọlọ́run ọmọ lágbádá bẹ̀rù ọlọ́run ẹ̀rù ọlọ́run ọba torí ọlọ́run ọba yẹn ọmọ ọmọ ó sì mọ̀ bó ṣe tó ó sì mọ̀ pé ìyá rẹ̀ ó nípa nídìí bẹ́ẹ̀ wọ́n ní tẹ̀fìríjú àṣàdá ìdí ìbẹ̀rù ọlọ́run náà ni way out fún yàn nínú ìṣòro ayé náà fi ní ká fẹ́ obìnrin tó bẹ̀rù ọlọ́run ká fẹ́ obìnrin ẹlẹ́sìn nítorí pé tó bá lẹ́sìn ẹni lẹ́sìn lẹ́mọ̀ ní kó bẹ̀rù ọlọ́run àmọ́ ẹni tí ọ̀dọ́ lẹ́sìn yóò mọ̀ pé ta ni kò wọ́n bẹ̀rù torí kò mọ́. lọ́fi ní káfẹ́ ọkùnrin ẹlẹ́sìn alábìnrin bá sọ̀rọ̀ àdìbò láti àdì alábìnrin ní ẹgbẹ́ obìnrin tó lẹ́sìn ìlà àtàkùn máa tọ̀rọ̀ dáhùn náà bí ìnáwó àkólókà bọ̀sáwù ijú alábìnrin tẹ́wọ́ arọ́kùnrin tó lẹ́sìn ẹ̀fọ́ mọ́ fún lẹ́ẹ̀fì ní sàbámà owó máa ń ta ilé máa ń gbó èyẹ máa ń kó omi ṣẹ́ ẹbí ẹbí ẹbí wọ́n lè má padà ní ìmọ̀ àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba gbogbo àti wàhálà bá ti dé bẹ́ẹ̀ bá ti ń ka ọ̀rọ̀ ọlọ́run fúnra yín nígbà tí challenge dé ọlọ́run ní fáyé ìzó húnna wọ̀láti tàkáfúnà nùsúsà húnna fáyé ìzó hún ọlọ́run láwọn obìnrin tí wọ́n gbọ́dọ̀ sí lẹ́nu wọn ọlọ́run ní ẹ ṣe fún wọn ṣé ni tó mọ ọlọ́run lẹ́ ṣe fún ni wáàsí ọ̀làpàlà rẹ̀ obìnrin tó dẹ́ pé fíìmù ní wò gbogbo ayé tí ó bẹ̀rù Allah tó jẹ́ pé gbogbo ìṣẹ̀mí ayé ìṣẹ̀mí aṣáni eléyìí ìbẹ̀rù ọlọ́run ọba yẹn ẹ máa wá nǹkan tí ó máa sún ìmọ̀ bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ máa lọ hálùkọ̀ ẹ jẹ́ máa lọ wá sí ẹ máa jòkó máa gbọ́ wá sí ẹ̀yin náà ẹ máa ẹ máa fún ara yín lára ara yín kí bẹ̀rù ẹ máa gbà ẹ máa dé tọ́sídẹ̀ẹ́ ẹ máa dìde lóru gbogbo àwọn kan báyìí máa jẹ́ kí gbogbo nǹkan tí ó wá jẹ́ bí ẹ̀ṣẹ̀ ẹ̀ kàgò nínú ilé gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ àti nítorí ṣe lọ́wọ́ yìí o ọlọ́run ọ̀fẹ́ o ẹ̀mí ìjẹ́ ẹ̀ kàgò tẹ́ ẹ bá ti lè níbẹ̀rù ọlọ́run ọba ẹ máa rábàáyọ sí gbogbo òṣòro tí máa ń ṣẹlẹ̀ nínú àárín ara yín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí máa ń fa wàhálà ìkìtìláàfù dín wal aqaid wal manahij ad-diniyya òun náà ní kí ẹ̀sìn wọn yà lọ́tọ̀ọ̀tọ̀ Ibrahim ó lè fẹ́ Sadé ó lè fẹ́ kọ́ńfọ́ ọwọ́ abẹ́rẹ́ oníkọlọ halikọ olùsọsámọ pé òun èyí òun ọmọ ń pa ìtẹ́lẹ̀ ó bímọ àwọn ọmọ rẹ̀ wọ́n tẹ̀lé ya wọn fọ́tò lẹ́lẹ́mí ń fẹ́ ẹlẹ́mí ọ̀fẹ́ obìnrin o fọ́tò ìyàtọ̀ bẹ láàrin kéèyàn fẹ́ fọ́tò àti kéèyàn fẹ́ obìnrin ìyá ọmọ obìnrin lèyẹn máa ń fẹ́ ìyá ọmọ lèyẹn máa ń fẹ́ ìyá ọmọ ẹ̀ẹ́dẹ́jọ tọ́ba tẹni tí ọ̀bọ̀ ọtọ́mọ bá ti wá lẹ́sìn ọmọ rẹ̀ oníyà rẹ̀ èmi ìbẹ́tọ́ dé pé ìyàwó rẹ̀ gangan ní ọjọ́ gbogbo nǹkan ló fi jọ èmi sì ni yóò mú díẹ̀ lára rẹ̀ yóò mú díẹ̀ lára ìyàwó tíyàwó bá wá da àlébù rẹ̀ ọmọ bẹ lára ọmọ yẹn wọ́n ní òwú ìyá gbọ̀n lọ́mọ́ òsèkí ni lọ́mọ́ ọ̀ràn òwe ni lẹ́yìn náà ọkùnrin tí ọ̀dà tó fẹ́ ìwọ lẹ́sìn obìnrin àbí ó wá fẹ́ ọkùnrin tí ò ní ẹ̀sìn mísẹ́ mutí onígbálẹ̀ umu wa ń dààmú nínú jàlibáàbù tí umu fẹ́ lọ́kọ kò béèrè ẹ̀sìn ibi títí iṣẹ́ ní béèrè àwọn olè bí ẹ̀ ẹ̀hẹ̀ kí ni sàtífíkètì ọlọ́gbà ẹlẹ́kùn sàtífíkètì sọ̀rọ̀ sàtífíkètì lè ní ìjọba. sàtífíkẹ́tì wá bí owó kò wá sí fọkànbalẹ̀ ọkọ rẹ̀ rówó tán orí mutíká àbí ìṣèṣìnáká arábìnrin wa wọ wàhálà wọn ní ilé aláyọ̀ oyè tẹ̀sán wọn ọba ti ṣe déédéé ara wọn wàhálà ọ̀sẹ̀lẹ̀. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá aláàánú ń wa nínú alukur'an oníwàtọ́ yìí bá tú lè tọ́ yìí bì í tí wọ́n lè yẹn da ẹ̀sìn náà kọ́kọ́ ní tó fi da ẹni wọ́n ti jẹ́ lẹ́sìn kọ́ fẹ́ lẹ́sìn wọ́n lè kàdé tá tún lè kàdé sí i àwọn tí wọ́n lẹ́sìn yẹn ni wọ́n fẹ́ra wọn. wọ́n láti mú sìnkú bí ẹ̀ṣọ́ mi kàwáàfẹ́ ọlọ́wọ́n bá ní ẹ̀yin obìnrin yẹn má padà sọ́dọ̀ àwọn ọkùnrin kèfèrí yẹn máa fẹ́ kiri yóò sínú lé ọwọ́ gbé àbẹ́là wá láti tọ́sí ọbẹ̀ sí èyí ti kú sọmú ọ̀dọ̀ àrẹ̀jọ́ kejì ní wọ́n mi omi tó gbédé omi five litres nígbà wọ́n mi ṣe ọlẹ́rí ẹ̀yẹ èṣù tẹ̀ wánú lẹ́yìn kẹjáde àhàtà ìwọ́n náà làkọ́kọ́ èṣù rẹ̀ torí ọba lọ́wọ́ sí ní ṣe yẹn yóò lọ́wọ́ ti sọ fún ẹ pé ẹ bàbá pásítọ̀ mọ solution sírú àǹkan báyìí nígbà tó sì ní òsè Christianity wọ́n lọ́wọ́ agbé ìwọ wọ àtọ́ ọba rọ ọ̀padà tẹ̀lé tẹ́sán ọba ti dọ́gba pé kò lè sí ìfọ̀kànbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àkáyìdì mùnhàrífà wọ́n jẹ́ sálásí tòun jẹ́ tàbílíìgì ẹ̀ lè fẹ́ra yín ẹ̀ padà jà ẹ̀ padà sí kiri jàmá mùsùlùmí náà gbogbo yín o àbí àbí àgbẹ̀dẹ̀ kankan fèrè láàrin yín sè àbẹ́ ìmọ̀ jà olóhùn olóhùn olóhùn olóhùn fẹ́ lọ jáde fún oṣù mẹ́rin ìyàwó tó ń gbẹ́sùn yìí ó ní ah kọ́dà àtẹ́bí ọ̀lọ́dún rẹ̀ ẹnà pé fẹ́ bí ẹlẹ́ ìyàwó ẹlẹ́ àtàwọn bá mílẹ̀ fún oṣù mẹ́rin oṣù wa mẹ́rin ọjọ́ lójú sọ́mọ̀ lónìí ní wọ́n ti tó àwọn táwọn nù òun ń lọ́dún ṣé mádéjì wọn wà tó sẹ́sùn jẹ́mọ́ sáláfí oyè kò lè fẹ́ táláfí àwọn onípẹ̀ ní sálàfí onílẹ̀ tó dólójú ọ̀nà sàhábà ìfún àwọn sàhábà ti tẹ̀sán láti ṣe sálàfí làwọn tó máa sọ pé bí ìbá ti fi spoon jẹun ti di kẹfẹ́ rí àwọn jàbàtíyà àwọn sálàfí nù àwọn èèyàn bẹ̀rẹ̀ sí jẹ́ ni atilafa yutilifu yutilifu na hada dii onímọ̀ ìbá fi spoon jẹun ó ní gbogbo iṣẹ́ eré yẹn pátá tẹ̀yìn ti ṣe pátá gbogbo ẹ̀ ti bàjẹ́ ọ́ dèrò mi lọ́wọ́ mi ìwọ́n tó bá ní fóònù mi ní sẹ́ńdẹ̀ sọ sẹ́sìn ni wọ́n ní tẹ̀sán bá lọ bàbá ìyàwó wọ́n ní kò ní ìdíkóso yìí bá wọn mọ́ kì í ṣe pé gbàlejànú o kì í ṣe pé ń gbé àlejànú o wọ́n ń gbé òfin pé tí ọmọ bá jẹ́ mùsùlùmí tí bàbá bá jẹ́ káfíìn sẹ́wọ̀n pé bàbá kan mọ̀ pé ẹ fẹ́ mọ̀ òun ni kò lè so igi fún yín ọ̀dọ̀ ẹ lọ high court ní islamic ebo náà pé sharia court ibẹ̀ ẹlẹ́tì lọ lè so igi àbẹ́lẹ́dọ̀ ìmáàmù àdúgbò àwọn wá ti kàfàrà rẹ̀ nítorí pé mú tẹ̀sùbà ní lọ́wọ́ látara bẹ́ẹ̀ wọ́n wá so igi fúnra wọn láì nígbà yọ̀ǹda bàbá rẹ̀ wọ́n mọ̀ bí mo sì nálẹ̀ níjọ́ ọ̀rọ̀ bá ti yé arábìnrin yẹn ibi àwọn ọmọ gbèsè náà làwọn ṣe wàhálà wàhálà náà nìkan tó kú o torí pé àkídà mọ́ni hajj ṣe kí ni ó ti yàtọ̀ ọmọ ya oyè ọlọ́mọba aláàkóso àánú ẹni kọ̀ọ̀kan wà o ẹ̀sìn ẹ̀sìn àtàgbọ́yé tí ọba ti papọ̀ wàhálà ọmọ ṣẹlẹ̀ ọmọ fọkọ rẹ sínú súnà wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi gbọ́yé lẹ́ẹ̀fi ní túká wọn náà máa fàyàwó náà nígbà tá ẹ gba bídíà ìgbà ẹjọ́ ṣe bídíà ni ìbọ̀ ya àwọ̀rí súnà sọ arábìnrin yẹn ọ máa tàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó ló fi ṣe kíni tó ló fi gbàgbọ́ yẹ súnà yẹn ní ó jẹ́ kí ìṣẹ́nu yọ balance. wọ́n sọ fún pé ẹgbẹ́ sọnù ẹ̀ ibi ọ̀ya kan mọ́ gbowó kẹ́lẹ́ fi múra ọdún lọ́wọ́ bá lọ́dọ̀ attachment lọ́wọ́ kó attachment ṣe rí ọfẹ́ fi dùn ọ́nú wọ́n sì ti gbọ́ yé pé obìnrin tí máa ń lọ o màlẹ́wò náà ni wọ́n ṣe pèlè alọ́ọ̀tún ṣe pèlè obìnrin tí máa ń sorun máa irun bó ṣe tọ́wọ́ padà yá gan olè fà á lérí ẹ̀ kó fà á tu lérí ẹ̀ àbí kò fi sísọ̀tù kò fi ṣe kíni kò fi gé nítorí wàá gbọ́yé òun ò ṣe kíni òun ò gbọ́yé àmọ̀ fún àwọn ọmọ ìyàwó wa àtàwọn ọkọ wa mọ́bi táàmà lọ alẹ́kọ̀ọ́ táàmà lọ tí àgbọ̀yé ọ́ fi ṣe kíni tó fi balance láì ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá ẹ̀ máa fa kùrákù ẹ̀ máa fa kùrákù ẹlẹ́kẹta nínú àwọn sùbáàbù ọ̀lùmọ̀ṣákìlì òun náà ni kéèyàn fẹ́ ìyàwó tí ò nífẹ̀ẹ́ sí àbọ́kọ tí ò nífẹ̀ẹ́ sí lọ́nà sìnà kan wá di ìyàwó túláàsì àtọkọ túláàsì wọn ò ní balance torí pé wọn ò wúra wọn sìnà ni wọ́n fẹ́ ṣe ló yíwọ́ gbogbo ìgbéyàwó yẹn ò lè balance ló ti jẹ́ pé lọ́lẹ́ sọ́ra rẹ wọ́n èèyàn rẹ nínú Islam boyfriend girlfriend kò sì ti jẹ́ bẹ́ẹ̀ o orí bú ni o ẹ̀sọ́ fún àwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin o tí wọ́n bá ṣe tán àti mari kan mari àmọ́ rẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn tó máa ń da marriage rú nìyẹn ẹ kí ni solution òun náà ni pé fáǹkì fún máa tọ́ balẹ̀ kún mínà nìsa ọlọ́run ní ẹfẹ́ yìí tó bá wù yìí nínú obìnrin ẹ má jẹ́ wọ́n ẹ fi kọ́ yín lọ́rùn ní túláàsì wípé ẹ ọgbọ̀rọ̀ mọ́fẹ́ Eh, ọgbọ́dọ̀ mọ́fẹ́ bó ẹ bèrè pé ló wù ú. àwọn ọmọ kéékèèké ni òdì bàlágà àwọn yẹn làá máa ń lọ́kọ láì nígbà yọ̀ǹda wọn. àmọ́ àwọn tó bá ti dàgbà ẹ̀yọ́ màá yá mi to start and to stammer. torí pé tí ẹni tó nífẹ̀ẹ́ sí tẹ ẹ bá padà fẹ abẹ ẹlòmí àní ẹgbà tó ń wá wáyàwó tó ń wáyàwó tó ń wọkọ tó ń wòrí látijọ́ yìí ẹjọ́ wọn náà wọn ṣe kí ni ẹjọ́ wọn mọlẹ ah onye yàtọ̀ sibata bàtà ọba bàtà ọ̀bá sáyẹ̀nsì máa yẹn lè bò yàn ẹ̀yọ́ wọn yẹn bẹ̀rẹ̀ bàtà sọ̀tọ́ wọn bó ṣe kọ́ wọn tó tọ́ bá kọjá sáyẹ̀nsì yẹn lè àwọn èèyàn yẹn lè kọ́tì ẹ̀ ọ̀rọ̀ ìyàwó kọ́ bá ti ti nìyẹn sì láti mo pè kí mo yà á bàrà dáadáa ni ẹ mọ̀ jà wọ́n mọ̀ parí ẹ̀ ẹ mọ̀ jà wọ́n mọ̀ parí ẹ̀ alóhùn lọ ó lè jáde ó ti wọlé padà ọmọ wàhálà nù bí wọ́n jáde fún yóò tún wá kó bọ́ mi tó ṣe kí ni ibi tó lọ. a ní àwọn ah, ti bàdírẹ́sì yìí adimọ́bi tẹ wà á ń bọ̀ láàrọ̀ la ó sì kẹ́sùn bàtà báyìí lọ wọlé pọ̀ ọ̀sán sì kárò kó tó pọ̀ láti kárò báyìí ọ̀kẹ́lẹ̀ fún a ní mo ti tún dé sí ọlọ́run níbo lè fẹ́ sálọ ló sì jẹ́ pé fẹ́ obìnrin tó wù ọ́ wọ́n náà lọ́kọ tó wù ọ́ nítorí kí márèjì ò lè bá ṣèké ni kò lè bá kalẹ̀. wọ́n mi náà sùpáàbí ẹ̀lmọ̀ṣáàkiri ìmùtìdá olùmọ̀dé àti àǹtọ́ àti zọ́ọ̀jìyà nínú àwọn tí máa ń wàhálà láàrin ọkọ àtìyàwó tí àwọn àlùfáà kà òun náà ni kí obìnrin kó lóun ọ̀tẹ̀ láṣẹ ọkọ òun. Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá aláàtì pa obìnrin láṣẹ ọlọ́wọ́n bá ní kó máa tẹ̀ fi hàn ọkùnrin pé ìwọ lọ́gá obìnrin ọlọ́wọ́n ní àbíjáàlì ọlọ́wọ́n ní ọkùnrin kò wà múnà alẹ́ èyí ní olùmójútó àwọn obìnrin ìbí máa lọ́wọ́ bá ẹ̀yìn wọn lọ agbẹ́yìn lékè wọn ẹ̀ bímọ fọtọlọ lọ bá àdọhún àdàbà ọkọ gbọ́dọ̀ gbàgbé igbó òdi ìyàwó lọ lẹ́yìn náà ìyàwó náà gbọ́dọ̀ gbà tó ọkọ òun ṣe kí ni ọkọ òun dòun lọ fàálùfà yá ha lẹ́dà nìbà ọlọ́wọ́n bá ní e, e, ìyàwó ha ní ọ̀gá ọ̀gá rẹ̀ lójú nígbà tó fẹ́ jáde pé ọkọ wà sẹ́jìdú ibi tó lọ́wọ́ ọkọ̀ rẹ̀ sí ìbẹ̀rẹ̀ ní kò fi sí kọ́kọ́ gbà kọ́kọ́ lòun pé òun náà ọlọ́run wọ́n ọlọ́run ni mo ní káwọn ọkùnrin kí wọ́n jẹ́ ọ̀gá fẹ̀yìn tẹ́jọ́bìnrin tọ́lọ̀ bá ti wá ní báyìí ẹni tí wọ́n ti gàá náà àmà tẹ̀lé aláwọ̀bá aláwọ̀sán náà ayà kan wọ́n ti wáyé ní àtọ́ àjẹkún aláwọ̀bá ní táwọn obìnrin tí wọ́n ti ń tẹ̀lé fàlátẹ̀bùkú àléhìn náà sábì ìlà aláwọ̀ ní ẹgbọ́dọ̀ kọjá àlàlé wọn lérí ọlọ́run táwọn obìnrin bá ti ń tẹ̀lé àṣẹ yìí kí là ń gbọ́ yé mẹ́ọ̀ kí là ń gbọ́ yé ìtumọ̀ ni pé wọ́n gbọ́dọ̀ máa tẹ̀ láṣẹ wa ọlọ́run ní tí wọ́n bá ti wá ń tẹ̀ láṣẹ yìí ṣẹ́mọ̀ pé wọ́n ti ń tẹ̀ láṣẹ yìí báyìí ò fàlá tẹ̀bùkú àléhìnná sàbìlà nínú ẹ̀ wọ́n kọjá àlàlé wọn lérí inna Allaha kana aliyan kabira torí pé ọlọ́run bá aláà tóbi ó sì lágbára lérí ẹ̀yìn náà ju bẹ́ẹ̀ ṣe lágbára lérí àwọn lọ ọlọ́run jẹ́ wáyé pé tóbi wọ́n ti ń tẹ̀ láṣẹ rẹ mọ́yàn jẹ mọ́tòrí pé ń tẹ̀ láṣẹ rẹ kọ wá ń lo opportunity yẹ kọ́ ọmọ wá hàn lé mà àyàwó mi ti má ní kó dúró yóò dúró tí wọ́n ní kó jòkó yóò jòkó tí má ní kó sùn yóò sùn ọwá lọ opportunity ètò ìṣe yẹn ọwá fẹ́ dídá aláàmù ibi wọn sì gbọ́dọ̀ lọ́dọ̀ yàrá ni bàbá rẹ̀ fọ́dún kan ah, kọ́mọ̀rì yàrá ni bàbá rẹ̀ fọ́dún kan inú tíra wo nìyẹn wà a ní má sọ bẹ́ẹ̀ fún lọ́gbọ̀ ah, ọlọ́wọ́n bá ní ẹ̀mọ́ kọjá àlàlẹ́ wọlé rí ọyá ọyá mọ̀ wọ́n sọ kòtò káàkiri mọ̀ fẹ́ kọ́ mọ̀ wọ́n sọ kòtò káàkiri ọmọ nígbà wọn fẹ́ kí wọ́n mọ̀ bóyá wọn ò sì dá tó gbogbo àṣẹ tí ọlọ́run bá là tí ọba níkọkùnrin ọpa obìnrin kan gbọ́dọ̀ yápa àṣẹ tí ọlọ́run ibi àti lọ ni pé tó ìyàwó bá ti lóhùn òní máa gbọ́rọ̀ sọ́kọ òun lẹ́nu ẹ̀ márèjì rẹ̀ ò lè láti yọrí kò náà ò lè fọkànbalẹ̀ kò ní gbádùn ayé ẹ̀ torí bí gbádùn wà náà pé kẹ́ ẹ máa gbọ́rọ̀ Ah, obìnrin tí máa ń gbọ́rọ̀ yóò mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gan ẹ̀mí yóò balẹ̀ lérí ẹ̀ ìpè tí mo ní kó ṣe lẹ́sìn yín ṣe kí ni yín ṣe lọ́wọ́ tí mo ní kó fún àwọn ọmọ mi kọ́dà bí bẹ́ẹ̀ ń kọ́kọ́ abú ẹ̀mí yóò sì balẹ̀ pé ah ẹ̀yìn mi ò ní bàjẹ́ torí ìyá alágbọ́já máa ń ṣe kí ni ní máa ń gbọ́rọ̀ kó yìí ṣe wà sí ìyàwó ipò àyè mọ àwọn ọmọ yìí o àwọn o ìdúmọ̀ fẹ́ kí wọ́n dà kí wọ́n yà ní o kí ládàá wọn kó lè mọ bá mi nínú sàárè àwọn obìnrin tí ègbọ́rọ̀ ojú ayé rẹ̀ ẹni tí ó tẹ̀lé ọlọ́jọ́ ayé ni ó tẹ̀lé ọlọ́jọ́ òkúta àwọn obìnrin mi dáadé bíi pé ọkọ wọn jáde láyé wọn dẹ̀bọ̀ sọ fáwọn ọmọ wọn sí ìyá bàbá yìí àsọ́lẹ̀ bàbá yìí òun náà ti pé ìkàbá ìkéwù ní kẹ́kẹ́ o àsọ́lẹ̀ bàbá yìí òun náà ti pé ẹ̀tẹ̀tẹ̀ bá rí o ló sì mọ̀ ṣiṣẹ́ lérí ẹ̀ nígbà tọ́kọ̀ rẹ̀ mẹ́láyé kì í sọ́kọ̀ yìí ní tijú mọ̀tà ní tijú jàbá aláà ní tijú ọlọ́run ní kẹ́ tẹ̀lé lára ọkọ̀ e nígbà tí ọkọ̀ mọ̀ sàwọn àṣìṣe yọ́mọ̀ hàn ilé mọ̀ ẹ̀ẹ́dẹ̀dẹ̀ àtọ́ náà mọ̀ pé wọ́n sàbùsì èyí náà ẹmọ́ wà fi mistake kẹfì kọ̀rẹ́tì mistake èyí máa tẹ̀lá ṣe ọlọ́run lára ti tẹ̀ kẹwàá wo yóò jásí ọlọ́run ni fọ́sọ́ọ̀lì hátú àwọn obìnrin dáadáa kọ́ọ̀nì tààtù òun náà làwọn tí wọ́n tẹ̀lá ṣe ọkọ̀ wọn ẹ̀yọ́ o kíláàsì làwà ó di mélòó ó di mẹ́rin alákọ̀ọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì táwọn jẹ́sìn ọ̀yà pa ara wọn alákọ̀ọ́kọ́ ni o àbí ní máa ń fà ẹlẹ́ẹ̀kejì kẹ́sìn ọ̀yà ara wa bọ́lọ̀ lè gbóyún ti yẹn ń hàn tó ti ń sìn náà ìyàwó yẹn náà ò ní gbọ́rọ̀ òtìmọ̀ pé wọn náà ọkùnrin yóò sì náà ni ọ́ ní máa ń da ṣìná ní kéèyàn fi ṣìná bẹ̀rẹ̀ gbèsè ayé ní máa ń rí ní máa ń tẹ̀lé èèyàn dọ́jú alẹ́ ni àbí tọ́lọ́ máa fọ́ gbèrè nìyàn yóò jẹ́ wọn lágbọ̀n láti bẹ̀rẹ̀ yìí ah, ah. wọ́n náà láwọn fọ̀dà báyìí olórí burúkú ní ẹjọ́ o bí o lè sọ yọmọ ṣe gíní yọmọ ro tọ́ bá fẹ́ kọ́ tó wọlé òní bọ́yá kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ìranù tó gbé lẹ́gbẹ̀ẹ́ ṣe gíní ó ní tó bẹ̀rẹ̀ wọ́n mú lágbọ́dá mú lọ́wọ́ olówó ẹ̀rọ ẹ̀gbọ́n ohun ẹ̀gbọ́n rẹ̀ dìbò níbo lásìkò látìgbòbò ó ní ìtọ́wà yàrá ìkọ́jà rẹ̀ lọ́pàá ń fún nọ́mbà rẹ̀ ìtí rò ní pé sọ́mà ní pé ó ti tún bẹ̀rẹ̀ ìranù rẹ̀ tó ṣe kíní àmọ́ tí ọ̀bá rẹ̀ ìranù ẹ̀dá kò ṣe wọ́n máa fi alẹ́kẹ́sàn bẹ́ẹ̀ kan nídìí bẹ́ẹ̀ ó ní kọ́ di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ti kí obìnrin kọ́mọ́ gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu gbogbo tó wù kọ́lọ́mọba aláàfún nínú mà ọkọ rẹ̀ lọ́gá rẹ̀ tọ́ba ti gbà bẹ́ẹ̀ ọgbàdùn lé ọkọ gbogbo tó kọ́ lọ́wọ́ fún ọ nínú owó ọlọ́run fọ́bìnrin mi lówó jọkọ lọ iṣẹ́ tí ń ṣe nínú owó mẹ́jọkọ ẹ lọ owó yẹn ò ní tìmọ̀ pé jù lọ owó àtọwó yẹn wọ́n jọ máa tẹ̀lé máa fọkọ gbogbo àwọn eléyìí ní jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ayé mọ́ múra àti àdábìlẹ̀ yìí obìnrin ọ wà àlìjẹ́nà pẹ̀lú kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ wà àti bá àlàhà kílà làhà àdìsí kan ní obìnrin tí ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wọ́n sọ fún pé ó ní kò ní ìmìnira ayé àbúwá fi jáde sàmánì àti ṣe wọ́n ní kó wo ojú ọ̀nà tó wá wù ọ́ náà àwọn ojú ọ̀nà méjì ọjọ́ tó wà àlìjẹ́nà gbàbẹ̀ wọlé iṣẹ́ wo ló ṣe tó gba ojú ọ̀nà kan wọlé ìtọ́ bá wù mẹ́ ní tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àṣẹ ọkọ kì sàwádà ibẹ̀ ni ṣètáàsì bá tọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin jẹ́ lẹ́nìí yóò gbé òun ẹlẹ́bí kò ṣe ní kankan kò lówó kò nímọ̀ oyé kò ní bábí nìkan náà ní irú dáwọn yá mọ̀ agídí nìkan lómi agídí yóò sì kó bá lójú alẹ́ adéṣà ní mo ní ìṣe òun sì ti fi lójú ọ̀rẹ́ alóhùn òṣè náà àṣẹ ọkọ tí ọba ti yapa àṣẹ ọlọ́wọ́n bá ọ̀ràn yẹn ní o ó dùn náà fi là lọ ẹ̀wọ̀n yá mi àdébìyí sàṣẹ́lá ó ní gbogbo obìnrin tó bá fẹ́ gbà wẹ̀ monday àti thursday kí ni ànábì ní kó ṣe ànábì kó lè gbàṣẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó sáfù àlá torí pé náfìlà ni ramadan kan ní òní ìdíkọ́ gbàṣẹ àmọ́ àwẹ̀ àwẹ̀ náfìlà báwẹ̀ náfìlà ṣe tó wọ́n ní àṣẹ ọkọ ju kọ́ gbà wẹ̀ lọ ọkọ ní ọmọ bọ̀ ọ́ lè rí wọ̀fí búdà áàdì kún sọ́dọ̀kọ̀ àdébìn tẹ bá lásìkò ọ̀dẹ́bìn ẹgbà ládá ẹgbà ládá ládá tẹ ẹgbà mẹ́ ojú ládá àwẹ̀ tó fẹ́ gbàjọ yẹn lọ torí táfílà ní àwẹ̀ wáyé wá bọ̀bọ̀ ọ̀rá yẹn ni kọ́mọ́ ti dókè o kọ́mọ́ ti bá ti wá gbọ́ tọmọ ọdún gbọ́dọ̀ rà o wọ́n bá ti yọmọ ti wúríwúrí yọkọ yé ẹlẹ́karùn-ún òun náà ni ìṣẹ́ ẹlẹ́karùn-ún òun ní kí ni òun ni ìṣẹ́ ìṣẹ́ kí náà pè bẹ́ẹ̀ ọlọ́run níjà mọ̀ ọ̀sàmí ni wọ́n ti ní kí ní jẹ́sẹ̀ ó ní ọlọ́run níjà ọmọ ọlọ́run níjà mọ̀ sẹ́ ìṣẹ́ ìṣẹ́ àdáwò nínú àwọn àdáwò ayé nìṣẹ́ òsì ni wọ́n pè ní ìṣẹ́ kéèyàn ọkọ̀ ọba kò kọ́ bá rí ní oṣù kí ni ní tó fẹ́ mú jáde wọ́n fẹ́ dáná gáàsì ti tán kàlósì ti tán wọn ò rówó rà sáná tọ́ba ti ṣẹlẹ̀ nínú ilé wàhálà ṣẹlẹ̀ kò sí ilé kan tí ìṣẹ́ wọ̀ tí wọ́n balance ń bẹ̀ àbí àlùbókulu máa ojú dìgínà àbí kọ́jẹ́ pé owó wà àmọ́ arákùnrin yẹn yà áhùn ilé yẹn náà ilé ìṣẹ́ náà owó kan bẹ́ẹ̀ lé mi àbí owó tí wọ́n rí náà tí yàtọ̀ láàrin ìyá alágbájá dùn ọkọ̀ tí ò lówó tí ń sọ́fà àtẹ̀yìntọ́kọ̀ tí ẹ lówó tó ń dánṣe kí ni tó náà sọ fún akéde àtọ́lá fi méjì jẹ̀mọ́ àwọn méjì ìjọba ọ̀rọ̀ nínú ilé mi. iṣẹ́ yìí ẹ ọ ọ máa ń da márèjì rú làwọn ọkùnrin láti tẹpá máa iṣẹ́ dáadáa sẹ́dá àwọn ìyàwó wa àwọn kánníkan ra oúnjẹ o ọlọ́run ní kíyàwó rẹ̀ ra oúnjẹ o ọlọ́run ní kíyàwó rẹ̀ kọ́ra sọ o ọlọ́run sọ pé kíyàwó rẹ̀ kọ́ gbalé o àbí kọ́kọ́lé ìwọ ìwọ lọ́lọ́run ọba aláàfin kọ́ lọ́rùn ọ wà ń ṣe bẹ́ẹ̀ ọ wà lọ lè gba aládá tó fi wà ní jẹ́nà lérí ẹ̀ tó o bá tẹra mọ́ṣẹ́ tí márèjì bá fi dàrú tí àwọn bá fi lọ tọmọdé bá fi ráre tí wàhálà bá fi ṣẹlẹ̀ nínú ilé owó jìyà rẹ̀ láyé àti lọ́run ọlọ́run gbéṣẹ́ fún ọgbé e kalẹ̀ ọlọ́run ni wàhálà ni mọ̀lúdì làwọn oríṣiríṣi kò hún ná wàkísíwọ̀tò hún ná bílí màrúfù ọlọ́run bá ní wọ̀lẹ̀ wá ní dáàtì yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a ọlọ́run bá ní rí àwọn obìnrin wọ́n lẹ́tọ̀ọ́ láti fọ́mọ wọn ní ọyàn fún ọdún méjì fẹ́ni tó bá fẹ́ kọ̀mpilítì ẹ̀ bẹ́ẹ̀. ẹ̀dá kùntà ní fún yàn lọ́yàn ọkọ ní àbí ìyàwó tọ̀ sọ́mọ pé iṣẹ́ tí wọ́n nìyẹn yóò máa sáré bọ̀ tásìkò bá ti tó ẹniwẹ̀ tó bá ti wà tí wọ́n máa wọn ò tí ì ṣe kíní kò tí ì mọ̀ yẹn yóò sì máa jẹun oúnjẹ wọn bá máa wù jẹ yóò máa jẹ nítorí kọ́mọ rẹ̀ lè bá àrọ́ yẹn mu tọ́mọ bá ti wá ń ké lóru yóò jì tú láti yóò gbó yẹn mu ọmọ ti sùn látago mẹ́sàn-án àbí pé ìyá wa sùn lágo mẹ́wàá àbọ̀ nígbà òdì lẹ́mú ọmọ jí nígbà ọmọ ti jí kí ni ìyá náà ṣe ẹ̀yà náà ti jí nìyẹn oorun thirty minutes é? ti tó ọlọ́dẹ fún lọ́ọ̀yà ìdí ìṣe yẹn iṣẹ́ ni àwọn iṣẹ́ àwọn obìnrin lé nìyẹn ọlọ́run wá ní tí wọ́n táwọn yẹn bá ti wá fún àwọn ọmọ lọ́yà wọ́n wá ní wàhálà lè mọ̀ olúdi là wọ́n lọ́wọ́ ní ẹ̀wà arẹ́yìn ọkùnrin tí wọ́n bímọ fún rísìkò honda ní àrísìkì tí wọ́n máa ná tí wọ́n máa fi jẹun wàkísíwátò honda àtàṣọ tí wọ́n máa wọ̀ aṣọ ọ̀sàlẹ̀ aṣọ àárín àti jàlíbáàbù ọlọ́run wọn ní alẹ́ lèmọ̀ olùdó àwọn ọ̀nà ọkùnrin láti kọ́ lọ́rùn o kẹ́ ẹ lọ lè wá arísìkí tí wọ́n máa ná kẹ́ ẹ sì lè wá aṣọ tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa wọ̀ á sì ṣe lóhùn náà mẹ́rin ẹ̀dùn ṣàkáǹtì bẹ̀rẹ̀ ó jì dìkù ẹ fi wọ́n bọnú ilé ẹ kọ́lé fún wọn kẹ́ wá dì wọ́n sínú ẹ̀ kò sí tó kan obìnrin pẹ̀lú simenti kò sí tó kan obìnrin pẹ̀lú block kò sí tó kan obìnrin pẹ̀lú baba landlord kò sí tó kan obìnrin pẹ̀lú baba landlord tani yóò gbani tani yóò kọ́lé ọkùnrin tọ́ba ti wá ní ọ̀lẹ́ àfàjò ni ọ́ ọ̀nyàgbé ní ọ̀lẹ́ àfàjò bójú bá ti súlákú mẹ́fà àbọ̀ láàárọ̀ kò tí mà bí ọlọ́bí onírọ̀ yọ́lọ́ lè ṣe kíni yọ́lọ́ lè yí sọmọrí ọ̀bálábàjá lóbi sẹ́ni àníyá òjò yẹn fẹ́ rọ̀ ní ọ́ fẹ́ ti fá ọ́ fẹ́ kò tí bẹ̀rẹ̀ bójú wọn bá rọ̀ mọ́ ẹni rọ́ mọ́ bàjẹ́ ìfikílódé tí wọ́n òjò yìí náà wà á rọ̀ ebi ọ̀fẹ́ lọ bí sẹ́lẹ̀ rí ọba mu tí àtẹ̀yìn tó yọ wá sùn ọlẹ́ à ilé rẹ̀ ọ̀dàrú ọba mọ̀ pé àlìmáàlù àlìmáàlù owó rúkùnù nínú àríkáàni dì í wọ dúnìyà rúkùnù nínú àríkáàni dì í wọ ìgbà ọlọ́run ní òpó márùn-ún ẹ̀dá èyí tó fi sáà ní ni wọ́n pè é àzàká finance bò ní ibi òṣèlú ipa àwọn èèyàn sẹ́ni sàkà bá ti wó tí ọba ti sí sàkà mọ́ oye ìmọ̀ni owó ìrún owó àwẹ̀ owó lẹ́yìn náà ájí ló ṣe kí ni yóò wò áyìn wọ́n lọ́nà ọmọkà kọ́ ló lówó sọpọ̀ fẹ́ sọ̀rọ̀ àmọ̀dá ò ní jẹ sàárì ò sì ní sínú wọ́n sọ pé onímọ̀nì oye ẹni tó fi pa onímọ̀nì tí bá pa dáadáa onímọ̀nì ọyẹ ilé ò lè balance àbí kọjá pé financially wọ́n ti kí ni wọ́n balance ṣẹwárí ọlọ́run yóò bù fún wájúra wa lọ kájúra wa lọ yẹn ọwọ́ wà ìyàwó lágbájá oye òun máa mu pure water ìyàwó tamado òun máa mu bottle water omi náà lómi ń ṣe kí ni ni ń jẹ àwọn kan máa jẹba àwọn kan sì máa jẹ iyán àwọn méjì náà máa ṣe ní ọmọ jẹun ẹnìkan máa lo ewédú ẹnìkan máa lo lá ọlọ́run wá báláǹsì ọ̀rọ̀ fìnánsì nínú ilé débi pé ó tún sọ fáwọn ìyàwó pé ìtìpá wọ̀ báká ẹ máa ń là á bọ̀ wá ní ọ̀rùn ọlọ́run bá nílé yóò ń fèkì lò sáàtì mi sáàtì ọlọ́run láwọn tó bá ní owó tó pọ̀ láàrin yín ọlọ́run ní nínú owó tó pọ̀ yẹn ẹ̀bùn ń bẹ̀ fáwọn ìyàwó yín kọ́ pọ̀ min sáàtì ọlọ́run ni ẹ bù ú fún wọn kọ́ pọ̀ wọ́n máa ń kójọ́rọ́ alẹ́ yìí rẹ́síkò ẹ tó wá dé pé níwọ̀n bá náà lábá fún falẹ̀ yóò fi ní máa á tà ó lọ nínú kòtò yẹn nínú kékeré tá a bù fún yẹn kó bù ń bẹ̀ kó fún ìyàwó ẹ̀ sáà mọ̀ pé ẹni àkọ́kọ́ àtẹni ẹni kejì wọ́n jọ náwó ni àwọn tí wọ́n bù yàtọ̀ọ̀tọ̀ níyàwó kan òfin ní máa sọ fún ọkọ rẹ̀ pé ọkọ ìyá ọkọ rẹ̀ ti tòun

ọlọ́ni la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́wọ́n bá ní òun ò gbé ẹrù tẹ́mi kan ò lérù òun ò dìírù lérí o àwọn òun ọlọ́wọ́n bá ń bá rí bẹ́ẹ̀ o indirectly àwọn ọlọ́wọ́n bá wí ọlọ́wọ́n àwọn ọlọ́wọ́n bá rí bẹ́ẹ̀ o àwọn ìyàwó wa ọlọ́wọ́n bá wí pé ẹ má dìdì gudi ro aṣọ ọ̀sàlẹ̀ aṣọ àárín àti jẹ̀lúbà ó ní gírèdì ìtìpa kálukú bá ká ní kọ́ra fún ìyàwó ẹ̀ àmẹ́ni tí máa ń sa àwọn ọlọ́run mọ̀ ọlọ́run lè hàn lè mọ̀ ẹni tó ní tí wọ́n ń fi èékánná mú owó bígbà tí ò ní wàhálà lánìí nínú wàhálà tó ṣẹlẹ̀ ni pé súnà pàmìtì ìyàwó rẹ̀ tó bá ń pa wọ́n tó bá lówó lọ́wọ́ tó fún ọ lówó oúnjẹ mú owó mi tó fi pamọ́ sí abúsùfìyà ìyàwó rẹ̀ lè bá Muhammad ọlọ́kọ̀ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ ọlá ahun ni ebi sì ń pọ̀ wà tọmọ ànábì ní kúrì mi máa lè yí máa yẹ kìfì kẹwàá wà ládàá lọ́lẹ̀ mú nínú ibi tó kówó sí déédéé tí ó tó wọ́ jẹun àtàwọn ọmọ déédéé máa yẹ kìfì ẹ bá dẹ́mi sọ̀rọ̀ yẹn ànábì ní kókó wẹ̀ o ànábì ní máa yẹ kìfì déédéé tí ó tó ọ jẹun tó wọ́n jẹ́ pé ten thousand ẹ bá ń gbà lọ́sẹ̀ kó ten thousand nínú àpò rẹ̀ ọba sì jẹ́ pé five thousand ẹ máa ń five thousand lóhùn ọba ìjẹ́ pé ojoojúmọ́ lọ fẹ́ mọ̀ náà ni mú dèdè two thousand ten lójúmọ́ ẹ̀yìn ti yé six hundred lẹ́yìn ná mú six hundred naira má mú owó kọjá máa ń ni tí máa fún yín ọlọ́run ọba ní sàyájì alùláhùn bá dàá oṣù yusra ọlọ́run wá sọ fún gbogbo wa pé ẹ̀yin àwa a dì ní tó nǹkan taa ń bá wọn ọkọ̀ wá ọlọ́run ní yọ dàdẹ́ o Allahu akbar. ọlọ́run ní ìwọ́n padà jẹ́ o tẹ́ ẹ̀ bá ṣe kí ni tẹ́ ẹ̀ bá kọjá àlà tẹ́ ẹ bá ṣe sùúrù fẹ̀yàjì alòlọ́hùn bá dà ó sí ní yusuf ọlọ́run ní padà jẹ́ ìdẹ̀kùn padà wá bá yín lérí ìṣesíṣẹ́ wa yẹn ẹ̀yọ́ màá yá mi ẹlẹ́ẹ̀kẹfà àrọ́gbàtú fi tẹ̀gìrì ákẹ́ àrọ́gbàtú fi tẹ̀gìrì ákàrí tẹ̀gìrì kàmìlà kò ní bó ṣe rí gẹ́lẹ́ oyé àbí bẹ́ẹ̀ sì kọ́ ọ jẹ́ kí ìyàwó rẹ̀ ọ́dà gẹ́gẹ́ bí tí ò sálébù kankan ní ààrẹ ìyàwó náà ń kọ̀ǹpilé ní ọkọ ní àwọn fẹ́ kọ́kọ́ wọ́n dàbí tí ò ní sí kan ní ààrẹ wọ́n ní ìròrí yẹn ẹ̀yẹ dá ìgbéyàwó ọlọ́run bá á ṣèrò nàbí màrú ọlọ́run ni ẹ bá àwọn tẹ́bàtì ìkórìíra wọn bóyá ìkórìíra tinú ara àdámọ́ oyé àbí ìkórìíra ti ìwà tí wọ́n ní obìnrin yẹn ọkọ ìkórìíra rẹ̀ nínú kọ́ jẹ́ nǹkan kan bẹ nínú ara rẹ̀ táwọn òní tọkọ rẹ̀ rí tọ́jú àdámọ́ àbí kó sì jẹ́ ìkórìíra èyí tó jẹ́ ti ọ̀kan nínú àwọn ìwà tí ń wù fàáfà à ń tẹ̀tẹ̀rà òṣè a ọlọ́wọ́n bá ní ẹlẹ́kórìíra nǹkan kan lára obìnrin tẹ́ bá ṣe sùúrù wọ́yẹ́ jẹ́ alàlá òfin hí khayran kathira ọlọ́run ọba aláwo fi oore rọ́pò kì í wá sóore kékeré khayran kathira àwọn afáàdọ̀ sí nígbà ń báyà yẹn mú wọ́n ní asàlá ayin yarzuqaka minha awladan salihin ọlọ́run lè padà fún láwọn ọmọ olóríire àwọn ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe àwọn ọmọ dùnú látara sùúrù tó ń ṣe lára ìyá wọn sáàsì sùúrù lára ìyàwó àbá àti sùúrù jama ìyàwó rẹ̀ ń harun sọ́ọ̀sì sùúrù àbó sùúrù tọ́lọ́lọ́ ti promise tó wá ti sùúrù kẹ́yẹ́rá kẹfẹ́ ìyàwó rẹ̀ ọyọ̀ bò ọba wọlé báyìí ọmọ fẹsẹ̀ kúrá sí ọ̀n débẹ̀ dúró báyìí dọ́gbọ́n bẹ́ẹ̀ ni báyìí ah yẹ̀pẹ̀ ní rẹpẹtẹ yẹ̀pẹ̀ ní rẹpẹtẹ ah nígbà wo tipa jẹ́ ayé pèsè bí ó dé tọ́lẹ̀ tí bá yà á fáfáṣì àti dáìpà lọ́mí ilẹ̀ mú láwọn àti báyìí ó sì rárá mú mi ó flọ́ṣì àbí ó fi súnmọ́ lọ ọ̀wá ní dákẹ́ bárakàlá omi kùdé zákùn múlá fẹ́ ẹni káwọn ọmọ ṣàtúnṣe àwọn ilé ìgbọ̀nsẹ̀ yẹn àmọ́ akọkàn ní ẹ̀dá fún irú ìyàwó jákujàku ọmọ wa fẹ́ báyìí ẹ̀dá kẹ́ gbà bíi. Eh, èyí sì kọ́ wọ́n yọ bàbá yìí ah, ah, wọ́n gbọ́ lẹ́kejì àbí wọ́n gbọ́ lẹ́kejì wọn ah, wọ́n gbọ́ wọ́n gbọ́ ẹni tí yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ tani yẹ̀yẹ́ ìyẹ̀yà rẹ̀ gbogbo obìnrin kọ̀ọ̀kan ló ní fọ́ní ẹ̀ kàdákítà kò sóbìnrin tí o ti dẹ̀ ọkọ kọ̀ọ̀kan lọ́mọ tíyàwó wí ní èmi ò ní kòkòrò ni bí kò ṣe bẹ̀tán lóòjọ́ kó sì jẹ́ tán ní lóòjọ́ eh ẹwọ́ ẹ torí ìyẹn lé obìnrin kò lé náà ìbálànsọ náà nìyẹn nǹkan tó ó kórìíra kàṣàkàṣà ó lè jẹ́ nínú ìwà rẹ̀ ó lè jẹ́ nínú ara ẹ̀ arákùnrin kájọ ní oníyàwó ó ní ó ní body odor ó ní mouth odor ah àfọwọ́n ní ó ní ó ní solution wa kan rí àwọn doctors olórí jísù díẹ̀ náà ni àmọ́ kìíní yẹn ah! ọ̀dà ó lè tó wọn mọ̀ sí ni pé táwọn bá ti fẹ́ sọ̀rọ̀ owó dúró ní ara ògiri alákọ̀ọ́kọ́ ọwọ́ sọ fún pé kó dúró lára ògiri ẹlẹ́ẹ̀kejì pé bóun ṣe fẹ́ nìyẹn kó tọwọ́ sọ fún ipe ìtọ́jú tó ń ṣe tó ń ṣe nìyẹn tọ́lọ́ wọn fẹ́ bànú jẹ òun sì nífẹ̀ẹ́ rẹ̀ dúró ọlọ́run ọmọ ya àwọn èèyàn fara da ní bẹ́ẹ̀ lọ obìnrin mi ní ojú egbò àdáàjìná láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tọkọ rẹ̀ sì máa ń ni sì máa fara tó bá ti lọ́wọ́ fẹ́ máa rùn yọ̀bọ̀ sí bákónì yóò tún lọ wọ́n wò lọ àwọn èèyàn fara dàgbà bá obìnrin mi àwọn ni kò ní fẹ́ kẹ kò ní kò ní fún yàn kò sí ní fẹ́ kí wọ́n náà ṣe kí ni kí wọ́n náà fẹ́ lòmíì àwọn yìí àmọ́ wa kọ̀rẹ́tẹ̀ díẹ̀ díẹ̀ àmọ́ kágbà pé gbogbo ẹ̀ kó lè wà kọ̀rẹ́tẹ̀ di o tó bá lọ fẹ́ kọ̀rẹ́tẹ̀ gbogbo ẹ̀ kò lè rọrùn anábìrin alimọ́ra tó kọ́lé kọ́tí mìíràn obìnrin adá wọn níbi egun ẹ mọ́ta àtọwọ́ láti ṣàfihàn anábìrin wọn ò lè tọ́ pátápátá tán o a máa pè wọ́n sákèsí a sì sì faradà lẹ́ni wọn ọkọ̀ náà kọ́ ọkọ̀ náà lè ní tiẹ̀ oyé ìlà tí ń bẹ lára ẹlòmíì kì í ṣe ìlà kékeré kọ́dà ẹlòmíì níta tún la ẹgbẹ́ ọ̀rọ̀ nígbà àwọn afẹ́ tán lọ rí pé a ah, ó ti yàtọ̀ tún sára rí nígbà ìmọ̀ ni ó fi yẹn lẹ́ ọmọ akájú kó ń bẹ ẹlòmíì ìlà ni ẹ̀ ń kọlà kẹ táwọn bàbá tó yọ ọmọ gbé làwùjọ àyàn níwọ̀n ọmọ ọmọ torí bẹ́ẹ̀ bá rí là lójú yàn kọ̀dá kí nìyàn ọmọ dùn torí ọlọ́wọ́ bá aláàní ọlọ́wọ́ bá aláàní ṣètọ́nù yóò dàn kan rú débi pé fẹ́lẹ̀ yìí gbẹ́yẹ̀ rán dàkálùkàlà yóò ní bọ́lọ̀ ṣe dá yìí ẹ̀dá tó àfikún fún fàbíyèsí ẹlẹ́mìí tó bá kọlà yọ kọsọ fún arábìnrin pé lákòóso lè fẹ́ mi lọ́wọ́ ní tó wọ́n rọ̀jú gbà tó dé pé wọ́n kọ́ fún yín lẹ́yìn kẹ́kọ́ fún ara yìí ilà kíkọ́ ó wà nínú àléébù lára yìí kátó wá gbé gbẹ́rẹ́ ẹ̀sẹ̀ rí gbẹ́rẹ́ tó rí yẹ ìmọ̀ni ti kú lára ẹ̀ ìmọ̀ni ti ṣe ni ó ti kú mẹ́ẹ̀ ọ̀gbà gbọ́mọ́ mọ́mọ́ rìfáàsì pé ah ẹ̀jẹ̀ ìrọ̀lẹ́ ìṣẹ́ tó ń sísí ìjàgbọ̀n yìí. ó ti pẹ́ ìgbà tá a mọ̀ nù. pípọ̀ wà á nílì kankan tó máa kórìíra ara ìyàwó rẹ̀ kù sí wa lè jẹ́ wà ó lè jáde àmọ́. ni fẹ́ bá ti sùúrù èmi ò fi lórí tọ́pọ̀ o àdẹ́bí láyà kúrúkú múmìnà ma àdẹ́bí ní egbe òdodo máa kórìíra ẹgbẹ́ rẹ̀ ni tó bá jẹ́ pé àwọn ìwà kan bẹ tíyàwó rẹ̀ tí máa ń wù tí máa fi ń kórìíra rẹ̀ kọ́ mọ fi pàyí tí ọ̀dà rẹ nínú ẹ̀mí rẹ̀ kọ́ mọ bẹ́ẹ̀ ṣe àbí àmọ́ tí máa hàn àwọn mọ̀lẹ́ kura ní báyìí inú rẹ̀ ọmọ dùn tọ́ba ti rún bẹ̀ lọ́wọ́ lọ́mọ rẹ ti kura hàn bọ́ba ti rún bẹ̀ ọbẹ̀ ìbànújẹ́ lọ́wọ́ <laughs> lọ́mọ rẹ ti pé kọ̀ wá mọ́ sọ̀ wá mọ́ ń gbà wẹ̀ lọ́wọ́ báyìí ah, lóru àná àwọn ọlọ́kọ́ jíkí dójì wọ́n máa ti parẹ́ wọ́n wá ní rí iyọ̀ àti mangero mọ́ àásìrà lọ́mọ sí kíni ọlọ́run ní sùúrù tó ṣe yẹ tó fi dàǹkarú fún ọlọ́run ní ìfọ̀n lórí tọ́pọ̀ lára ẹ̀ ẹlòmíì torí ọbẹ̀ lé obìnrin jáde lé wọ́n sì ní ọlọ́bẹ̀ lọ́lọ́kọ kìí ṣe àwàdà bọ́ọ̀ bá ti mọ bẹ́ẹ̀ sè inú ọkọ rẹ̀ olódò èyí ń bọ̀ látàárọ̀ látàárọ̀ ó fowó lẹ̀ ọkọ̀ kó fowó lẹ̀ àbí nínú wọn ń bọ̀ látàárọ̀ ebi wọn ń pa ọwọ́ àdófò méjì ọlọ́run bá alákọ̀ọ́kọ́ pé ọ lórí ọ̀rọ̀ tá a sọ yìí ọ̀rọ̀ ńlá ni o kọ́ lé kọ́ padà lọ́wọ́ ọ̀dọ̀ àwọn fámìlì yìí àyín tó bá kò bẹ́ẹ̀ ṣe nínú wọn pé ní kọ́kọ́ ọkọ̀ ọlọ́bẹ̀ ẹsẹ̀ kan nítorí yóò fẹ́ mi nígbà tí bá ti ń jẹ̀jẹ̀ kú jẹ́ lójúmọ́ lọ́pàá yà fẹ́ mi lọ́wọ́ fẹ́ mi tọ́lọ́wọ́ abẹ́rẹ́ wàhálà nídìí bẹ́ẹ̀ àwọn tíyàwó wa tí wọn mọ̀ bẹ́ẹ̀ ṣe àníkà mi torí ẹ̀ o ká mú wọn lọ kẹ́sìn bó náà pé Eh, ẹ̀hìn bí wọ́n ti máa ń kọ́bìnrin tí ń síbẹ̀ ọ̀sàwó síbẹ̀ ọ̀kan náà lárúbá kan lónìí ó nígbà tó ń fẹ́ ìyàwó tí ọmọ bẹ̀ẹ́ sí òun sì nífẹ̀ẹ́ púpọ̀ òun wá ní kọlọ̀ lé lóṣù mẹ́ta lọ́dọ̀ àbúrò ìyá àwọn tó dóbìnrin tó ń gbọ́dọ̀ rẹ̀ ìyá sì ń ṣe yeye nínú ọbẹ̀ olóhùn kan ní kọ́ lọ́sùn kó lè lọ́sàn mẹ́ta bẹ́ẹ̀ ìwọ wá débẹ̀ ta ìyàwó ọmọ tá torí ẹ̀ sí kíni obìnrin ẹ fẹ́ o especially ọbẹ̀ wọ́n á sọ fún àbúrò ìyá àwọn pé ẹ̀dá àwọn ọbẹ̀ eléṣìṣì tẹ́ máa ń ṣe yẹn ní kẹ́ẹ̀bá sí kíní ẹwà kọ́ wọ́n ní ó lè kọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ó lè má lọ. ìbànújẹ́ ìmọ̀ ń bàgbà inú ìbànújẹ́ láyé ni kéèyàn kéèyàn máa pààyàn inú ìbànújẹ́ ni kéèyàn kéèyàn máa fi níṣẹ́ ọ̀fẹ́ kọ́mọ kí bọ́nú ẹnu rẹ̀ wọ́n kò nira rẹ̀ ọ̀lẹ́ wọ́n kò nira rẹ̀ tọ́wọ́ tẹ̀lé ìyàwó méjì bá tó da sábà pé tọ́wọ́ ti jẹ́jẹ́ kújẹ́ ń bí tọ́wọ́ ti jọ́ kejì ó lè jẹ́ ìwọ nìkan náà ni ìwọ nìkan náà ọlọ́mọ́sà tún wọ́n sí ẹlẹ́ẹ̀kejì àbí náà fáńkà àmọ́ lọ fífín ẹlẹ́ẹ̀kejì ìmìtìnà òzá ọjà tí a lè jìmá kí ìyàwó kọ́lọ́kọ̀ wò ní báwọn láṣepọ̀ mọ́ sex kò ní rọ kò sì ti ń jọ bẹ́ẹ̀ àbí kọ́kọ́ ọ̀pọ̀ ìyàwó tì kọ́mọ dọ́dọ̀ rẹ̀ àdìsí ta tó ti gbajúmọ̀ òun náà ni pé obìnrin tí ọkọ̀ ọ̀run fọ́kọ rẹ̀ mọ̀lẹ́ ẹni tá a làánà nù ẹ wọn ni wọn làánà yàn ètò mẹni pé ọlọ́run bá ti gbé yẹn jìnnà sí ìkẹ́ rẹ̀ ànábì ní ìdáàdà arọ́júlù ìmúra àtàwù ìlàsàrà ṣe yìí èyíkéyìí ọkùnrin tó bá pè ìyàwó rẹ̀ pé kọ́mọ bọ̀ wá sórí ibùsùn fáàfà tí ọ̀wá bàbá bá àlẹ́ ha arákùnrin wọn banújẹ́ lérí ẹ̀ láàánú ti àlùmọ̀lá ìkàtú àtàtù síbi ha títí tí lè fi má tí arákùnrin sì ń bínú sí àwọn àpapọ̀ mọ̀láyíkà àwọn ọmọ ṣépele àwọn tọ́lọ̀ ń ṣèpèlé láyé wọ́n máa ka obìnrin tí ń kọrun fún ọkọ rẹ̀ àní ọlọ́run jìnnà sí anábì lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam láì sí kó ní rísìn kankan tí fi ń ṣe kíni tí fi ń ṣe tẹ́sìn fọwọ́ sí ó di é bóyá ń ṣe háìlà lọ́wọ́ àbí ẹ̀jẹ̀ nifas àbọ̀rẹ̀ ní rírẹ̀ tó jẹ́ pé òun gan fúnra ò lè gbé spoon kó ṣe kíni kó fi mu kọ́ àti kó fi mu tíì tí ò lè jáde tí ò lè dìde àmọ́wọ̀ lọ́lọ́ ló ń bọ̀ yìí ọyẹ́ ọ̀rọ̀ àyàn ni ọkùnrin tó wá ń fi orún dun ìyàwó kọ́ sọmọ pé nílé wọn bàbá fún lóúnjẹ wọn lè fún lóúnjẹ bàbá fún lásọ wọn lè fún lásọ àmọ́ èyí tó fún yẹn wọn ò lè fún lé wọn irú ọkùnrin bẹ́ẹ̀ àwọn sọ pé àwọn obìnrin àdẹ́bí sọ pé wọ́n ṣìpè lé ipe àdìsí làwọn ò jáde ipe wọ́n ṣìpè láwọn wọn ni wọ́n lọ àbí títí làwọn bá yí ọlọ́kùn ọlọ́wọ́n ni wọ́n á ṣèrò hùn ná bíl ọlọ́run bá ní ẹ bá àwọn ìyàwó yìí lò dáadáa àlùmọ̀ aṣára tó yìí bá ara àbáyàwó lò dáadáa òun náà ní kéèyàn ṣe kí ni òun náà ní kéèyàn máa súnmọ́ lásìkò tó yẹ kéèyàn súnmọ́ tó bá ń fìyà jẹ oyè òun fara ní dàdọ́rọ̀ ra wọlá dọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o kò sí yàtọ̀ láàrin ìwọ àtàwọn torí ẹni ẹni tí wọ́n sì pèlé ìtọ́lọ̀ ní kó tí wọ́n fi ṣépele wọ ọlọ́run fọ́ra ara ni wọ́n á ṣòro fún náà nínú màrún ni ẹ bá wọn lò dáadáa ọlọ́run wà láti gbogbo àlẹ́yìn náà sẹ́bíìlà ọlọ́run wà ní ẹ má kọjá àlà ẹ fún wọn wọn ẹni bá ti wá kọjá àlà kí ni yóò jẹ ẹ má dùn rẹ o tọ́wọ́ nídìí ẹ̀ yọ̀dá ẹ̀ àmọ́ ká máa ká máa fi dùn yàwó kálá àbí kí yàwó ní ọkọ rẹ̀ fi ń jẹ́ yà ìwà burúkú ni ní ba ìgbéyàwó jẹ́ ní mo ń dá wà lálẹ́ nígbà mẹ́ta jẹ́ máa ń rojọ́ àwọn àtàwọn àtàwọn làwọn méjì ọmọ sọ wọn ò ní sọ́n ti ń dá ìjálẹ̀ gángan tẹ́fẹ́ wá tọ̀pá bọ́sọ̀ àtẹni àbí gbogbo tẹ́ sọ yóò ti tó tẹ́sí bẹ́ẹ̀ sì ni bó ṣe wáyé oṣù kẹfà rẹ̀ ìbẹ̀rẹ̀ láti wá mọ ti ń dá ìjálẹ̀ gángan ẹni bá bẹ́ẹ̀ sì yé gbogbo ọmọ sí bẹ́ẹ̀ tí wọ́n kùnà bá sì lálàáfíà kọlọ̀dà àwọn alágbó oye àṣàṣì ló pè ńgbà mí àbí wọ́n ta ọlọ́fà àṣekọ̀ ta ní kankan jẹ̀díjẹ̀dí ni àyèmáyé lomi tó pé ayé ní so ìgbé wọn ti mú nǹkan wọn lọ irọ́ ni ìgbà olú àgbo jẹ̀dí sàrà rẹ̀ yá padà kéèyàn ó súnmọ́ àwọn àfọ̀ ní ìlàjì tí ìbá di pé ojúṣe òun ò ṣe kíni òun ò lójúṣe yẹn ṣe ẹlẹ́ẹ̀kẹ́ló ẹlẹ́ẹ̀kẹjọ àlàkọ̀tò hàmìmíyá òun náà ní kọkùnrin àbóbìnrin tí wọ́n jọ fẹ́ra wọn sínú ilé kẹ́ni kọ̀ọ̀kan tó wá ní àlè níta ọlọ́mọṣà sọ wá ń bẹ́ o nínú àwọn ìdààmú ìdààmú ilé ayé ni o kọ́lọ́mọṣà sọ wá ń bẹ́ nínú àwọn wàhálà wàhálà àlè wàhálà àlè màásù wàhálà táwọn lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò fẹ́ dúró lérí ọkọ kan àfàwọn tọ́lọ̀ máa ní kẹ́sìn ó ṣe kí ni kẹ́sìn òye dáadáa tí torí ọkùnrin kan ò ní máa náwó lé ọ lérí kọ́mọ fún ọ lóúnjẹ kọ́ wá tó pé òun tó ń bọ́kùnrin mí ń sọ̀rọ̀ lẹ́yìn náà àwọn adájọ́kùnrin náà àwọn máa ń sásábẹ́ pé afẹ́fẹ́ yàwó kejì ọmọ ìyá ọmọ ìyá lọ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run pọ̀lá ọlọ́run mọ̀ ojú bó ṣe mara rẹ lọ ọmọ ẹfẹ́ yàwó kejì oṣù kìíní wọ́n ti sọ̀rọ̀ oṣù kejì wọ́n ti sọ̀rọ̀ oṣù kẹta wọn láti dùn sí rọ́ọ̀ ọ̀fẹ́fẹ́ yàwó ọ̀fẹ́ máa yà lé wọ́n fẹ́ máa yàn rẹ́ léyìí tí ọ̀dà nídìí bẹ́ẹ̀ ní Allah subhanahu wa ta'ala ní wala muttaqizati akhdan sọ́tù nìsa àyà twenty five ọlọ́run lẹ́yìn obìnrin ẹ̀ gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ kọ̀kọ̀ lẹ́yìn ọkọ yín ọlọ́run wala muttaqizi akhdan sọ́tù Maida àyà lẹ́ẹ̀karùn-ún ọlọ́run lẹ́yìn tẹ jẹ́ ọkùnrin ẹ̀yin náà gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ kọ̀kọ̀ tẹ́ fẹ́ yàwó ẹ ọlọ́run bá ní ẹni sọ ákídù ẹ̀fẹ́ yàwó ni wàlá mu tẹ́lẹ̀ rí àkàdá ẹ má yan ọ̀rẹ́ kọ̀kọ̀ ẹ má ní woman friend ẹlòmíràn ní àwọn jọ kàwé àwọn jọ kéwú nọ́mbà rẹ̀ sì wá wà lọ́wọ́ ẹ̀ ìyàwó ilé tá a bá ní nọ́mbà ọkùnrin ọlọ́kùnrin lọ́dọ̀ rẹ̀ tó ní òun gba nọ́mbà kọ́lá nọ́mbà ọ̀sáàsù mọ́ni mọ́dásá yẹn ògbọ́dọ̀ sí lọ́dọ̀ ẹ̀ nọ́mbà yìí mọ́mọ́ àdúgbò ògbọ́dọ̀ sí lọ́wọ́ ẹ̀ ìwẹ̀ torí wọn fẹ́ pèdè fatiwa ni rọ́ wọ́n sọ fatiwa tó fẹ́ pèdè fọkùnrin ọkùnrin kọ́ àwọn ìmọ̀mù tó ti dájú kọ́tà nítorí afẹ́bẹ̀dẹ̀ bá tó wá. nídìí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sọ́ra wa o ọ̀pọ̀lọpọ̀ àti bàtẹ̀ fẹ́yàwó challenge ẹ̀ máa ń pọ̀ gan ọkọ̀ níta ló ní nọ́mbà yìí yóò ní ẹnìkan tó propose fún bóun fẹ́ fẹ́ wọn. nígbà tó ti ṣe ákìlì ó sì parẹ́ kọ́ parẹ́ lọ́kàn tó o bá parẹ́ ṣètò ìlágbára púpọ̀ owó gan fúnra ẹ̀ ó Ipe wọ́n lọ ṣáàkìrì wàrákà láwọn lọ́kùnmọ̀ wàrákà alẹ́kùnmọ̀ bẹ́ẹ̀ sì ni ojúrò ṣe kí ni ojúrò kó bẹ́ẹ̀. wọ́n máa bí lọ́wọ́ pé àbúkọ́ báwo làwọn ọmọ ọ̀láhì aburú ni tó sì mọ̀ pé ní iná ní interest tẹ́lẹ̀ kátàgbọ́n ni gbọ́n mọ̀ rí nága obìnrin ọgbọ́dọ̀ mọ́ dọ́wọ́ ọkùnrin ọlọ́kùnrin nínú àwọn ìwọ ni kọ́lọ́mọ́sá ìṣàánú wa wọ́n látọ̀kọ́ dábùsù sínà ọlọ́run ni ẹ má dé nǹkan tí ó mú yín ṣe sínà iná òkà ní afa àìṣẹ́ta wọ́n sá àṣàbílá ọlọ́ni ìbàjẹ́ ni ọ̀nà burúkú ni ẹ má rìn tọ́lọ̀ bá ní ọ̀nà burúkú ni ibìkan ẹni tó sọ̀rọ̀ ní kẹwọ́ ẹ mọ́wọ́ lọ́jọ́ sọ̀yẹ́mọ́ ẹni tó sọ̀rọ̀ kankan ní ẹmọ́ ọlọ́ni ọ̀nà burúkú síná kò sẹ́ni tí ó rìn tí ò ní sọ ní burúkú. Suratul Isra àyà thirty two àbáyọ náà ni pé bọ́bá ti lọ́kọ ọkọ rẹ̀ nìkan náà ni olólùfẹ́ rẹ̀ lẹ́yìn náà ọkùnrin ìyàwó rẹ̀ nìkan náà ni olólùfẹ́ rẹ̀ ó ti gbà tó bá láníyàn pọ̀ fẹ́ fẹ́ mi tó o sì lágbára láti fẹ́ mi ìyàwó rẹ̀ gbọ́dọ̀ sọ fún ọgbẹ́kọ̀ ọmọ fẹ́ mi ẹlòmíì wo ni eré ìyàwó rẹ̀ àmọ́ kò wo ni eré ọlọ́run ó wò pé táwọn ìwà tọ́lọ́run bá bàjẹ́ kó bàjẹ́ àmọ́ ìyàwó wọn wọ́n tẹ̀ lọ́rùn òun ọmọ ìyá lè àwọn òní fẹ́yàwó mi sílé wọ́n fẹ́ wọ ní ọlọ́run torí ìyàwó ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀ẹ́sán àbí tààdùdù sọ̀jà òun náà ni káfẹ́yàwó jọ yẹ ọ̀kan lọ ní máa dalérú àwọn tí wọ́n bá fẹ́ẹ̀lì nínú òfin ọlọ́run tó wà ń bẹ̀ gbogbo tó wà ní kùránì kò lè dalérú o tọ́ha máa ń sẹ́ni àlékẹ́lù kùránì ìtọ́ṣkọ̀ ọlọ́run bá ní kùránì o asọ́kalẹ̀ torí kẹ́lẹ́ bá sórí rẹ ni o kìí ṣe torí kẹ́lẹ́ bá sórí burúkú o kùránì àtòkè délẹ̀ gbogbo tó wà ń bẹ̀ oríire ni káfíyàwó jẹyọ ọ̀kan lọ oríire ni fáwọn ọkùnrin oríire ni wàhálà tó bọ́kọ rẹ̀ fàkótókù lérí pọ́fẹ́yàwó kì í ṣe wàhálà kékeré ọmọ àti obìnrin òun náà padà wá ní challenge divorce ọmọ ìyá yẹn obìnrin ó wá pẹ́ dáadáa lọ́dọ̀ rẹ̀ ìyá ọmọ ní ayémọ́ ẹni ọkọ ẹni bá ọkọ àwọn ọ̀dọ́ ò ní fẹ́ ọmọ yìí ti níyàwó lé náà ni wọ́n tó mú kún ọwà lé wọn ò fi numi kó lójú ọmọ yín ah, ọlọ́dà bẹ́ẹ̀ náà ọlọ́dà ó ti wá dáa báyìí àbí àmọ́ kọ̀dá tẹ́lẹ̀ ẹ̀rí ilé ẹnìkan ilé ẹnìkan bọ́dà kan ọkàn wà lọ́wọ́ ní sísè alágbájá òun ti bá sọ̀rọ̀ mo ní ọba sọ̀rọ̀ kó lọ́wọ́ ní rí oní ọ̀dẹ̀gbẹ́ ẹ̀ lọ ó sì ti gbà èmi náà kọ́kọ́ dúpẹ́ pé nínú àwọn wàhálà ti bẹ lọ́rùn mi ọ̀kan ti ṣe kíni ọ̀kan ti ó ti yọgbó mẹ́. ẹ̀fọ́ pé wàhálà tẹ̀ ń dálé àwọn àfẹ́sì wọn fi rí fa. àmọ́ iye nípa títà máa ń fún lówó oúnjẹ. nígbà àfáà tó ní súnà ní gbọ́ gbọ́ wá gúnlẹ̀. àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀yin lè sì ní súnà ní olóbi wá o. kọ́lọ́mọ́tà ìṣàánú àti àmọ́ ìyá wa ni ọ̀dà báyìí bí akíní yẹn da ọ̀dà nígbà tó kan ọmọ títí ẹ ẹ máa yá mi ẹ má lọ òfin ọlọ́run lọ́rùn o ẹ má lọ òfin ọlọ́run lọ́rùn o ọlọ́run bá mú àwájú wa lọ́wọ́ aláya aláwọn ní kálákọ́ owó latiful khabir bóò ni polygamy ti máa dá wà lálẹ́ wọn ní alákọ̀ọ́kọ́ òun ni kọjá pé ọkọ kò lágbára láti fẹ́ ìyàwó kejì kò lágbára àláfíà ara rẹ̀ àbí kò ní agbára arísìkí tí yóò fi tọ́jú ẹ̀ nígbà wọn bá ti jẹ́ pé o ti rúfin definitely polygamy wọn padà destroy marriage ìdàkẹ́ inú kájẹ́ pé ẹni tó wà lé ó dé yóò sọ pé òun lọ ìfẹ́ ìyá tó ń jẹ́kù kẹ́ni tó sẹ̀dí kó wá sí kíni kó wá kó wá sí kó fà. <laughs> ẹlòmí fúra fún ẹlòmí jẹ́jẹ́ fìtílà ṣégiri <laughs> lójókòlẹ̀ báyìí jẹ́jẹ́ fìtílà jókòlẹ̀ fún rẹ̀ lọ́dọ̀ lè fọwọ́ fa fìtílà wà ní ayé tí wọ́n gbọ́n tá àdábì sọ fún ọ ó ní yá bá aṣọ rẹ̀ ṣọ̀bà àdábì lẹ́yìn ọ̀dọ́ má ní sàtọ̀ àmì ń kún mi bá a ẹni bá ní agbára nínú yín fáálì yàtọ̀ àtàwọn kó lè fẹ́ yàwó ẹni tí ò bá lágbára fáàlẹ́ ìwọ́n làmúyẹ sẹ́tì fáàlẹ́ ìbí kọ́mọ fẹ́ yàwó kọ́mọ gbàrà ṣọ́ọ̀kan tí rọ̀súlù sọ ọwọ́ ajá súnà yẹn kọjá ọwọ́ adé súnà pé kíyàwó pé mẹ́ta lọ fẹ́ ṣe kí ni lọ fẹ́ ṣe yóò yíwọ́ yóò yíwọ́ yóò yíwọ́ abala tọ̀dọ̀ àwọn obìnrin ni pé ọkọ lágbára àbí ó sì ní àlàáfíà ara ìyàwó náà sì mọ̀ pípé máa ń dààmú láàmú púpọ̀ ìtàwádìí pé méjì sí ìdààmú òní ṣe kí ni kò ní pọ̀ mọ́ ìyàwó yẹn wá fà á pé kọ́ ní pé àníṣẹ́ oyè ilé òní rọgbọ fáwọn méjèèjì irú obìnrin yẹn lọ́dọ̀ ọlọ́run sẹ́ni eré ni wàláhì kì í sẹ́ni ọlọ́run ní fáńkì wú má tọ́balà kún mí nàní sáyé wàtò láti ọ̀rọ̀ bá ọlọ́run gbọkùnrin láàyè àyà wà ní ayé jókè rọrùn inú kọ́ padà lọ́dọ̀ yẹn ọmọ lọ lè sọ́fà torí sọ́fà ti lè dá ayọ̀ ọlọ́kọjá tọ́ bọ́ọ̀lù jáde ní kófí kó jáde lé òun lè sọ́fà ni tọ́lọ́ lọ́wọ́ hàn ẹlẹ́mà fúnra ọlọ́run fi ọ́ sínú kẹwẹ́ lọ́yọ́ rẹ gómìnbẹ̀. tọ́ba jẹ́ pé àáfà lọ́bàlọ́ lè fa wàhálà wálé ìyàwó tọ̀hún náà padà lọ torí òun rò pé ipá rẹ gbé lójú òpè ń wá ó wá rí pé ìtọ́wà ní gan-an ìyà tó nípa wọn ṣe kí ni ni wọ́n jẹ́ kẹ́nìkan wá ní súnà súnà nìyẹn súnà kọ́ o súnà kò ń ṣe yẹn máa sí àrùn wọn pè é ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ọwọ́ kun lọ́dà súnà àwọn méjèèjì náà ká lè bẹ̀rù ọlọ́run kí ìyáálé ó ọlọ́run kí ìyàwó náà ó ṣe kí ni ó ọlọ́run kò gbọ́dọ̀ tún léka kò gbọ́dọ̀ dá wàhálà lẹ̀ àti kọkùnrin wọn kó lágbára kó lówó kọ́mọ àárín àwọn méjèèjì òun ní nàmbá lọ́mọdé sòfófó wọn fúnra wọn ìyálẹ́gbẹ́dá sọ báyìí ìyá àtọ̀hún náà sọ báyìí àwọn yòókù wọn wà ríra wọn wọn dúṣe ra wọn níbo lẹ ti gbọ́ kọ́yà tó bá rẹ ìyàwó alákọ̀ọ́kọ́ kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ ìtọ́rẹ̀ yẹn pé ṣé kí n sọ fún ẹni tó wà sálẹ̀ tó bá ní kò nídìí torí ìgbà mi yìí máa ń jẹ́ a confidential confidential issue pé I don't want anybody to know náà ẹni rẹ̀ gbọ́dọ̀ yọ. nílé kejì ọgbọ́dọ̀ máa ń yẹ nìkan lójú ẹnìkan ilé òun dúná sínú ilé ara rẹ nìyẹn kọmọ ní àsọ́bẹ̀lẹ̀ ah, wá sí i ah mo jẹ jàkà lánàá ẹjọ àyẹn lágbára yóò ní ẹwà ẹfílẹ̀ ẹfílẹ̀ ọyẹ dìde ẹwà ló lè jẹ ẹkù <laughs> ee ibi ilé jẹ tàdá yóò nọ́ọ̀kì mọ́ lọ́wọ́ ìwọ́n tó ṣèlò pé ọmọ ẹ̀sùn lórí bẹ́ẹ̀sì ọmọ ẹgbẹ́dùn ọ̀ ní ríta á dìdí ṣe wàhálà lẹ́fà sílẹ̀ mọ́ lára pé ẹnu rẹ̀ tí ò sí kí ni ètè rẹ̀ tí ò lera wọn ètè sálẹ̀ adídókè tí méjì ò sí kí ni kò ṣe déédéé ara wọn ẹ ẹnu yọ tọ́ba ti débi ìtọ́ ọba jẹ́ mí ilẹ̀ lọ́mọ pé ah masha allah tabarakala kò sí rú ẹ̀ wọ́n sì mọ̀ pé ọ̀dà. <laughs> ọ̀ọ́dùn lóko tó kú o wọ́n bí àdébì bá ń bẹ lọ́dọ̀ àwọn ìyàwó kan yóò lọ lè kí àwọn ìyàwó tó kù láyé àṣùbà yóò sì lọ lẹ́yìn alásàdì àwọn ìyàwó tó kù àwọn mẹ́jọ̀jọ tó kù kò dẹ̀ ní sálẹ̀ ìmọ̀tò wọn lóko tó kù lọ́dọ̀ wọn bí kó fún wọn lówó kó fún wọn lóúnjẹ kó fún wọn lẹ́mù kó pa wọn lẹ́yìn kó wọ́ ẹ̀fẹ̀ kan tó jẹ́ pé tọ̀wọ́n kàn tó sábà lọ bí ọwà tí wọ́n mọ lẹ́yìn àwọn méjèèjì polygamy ló ga fẹ́ni tó bá ń la mọ́tàlẹ́ láàbù wọ́n máa rò pé wàhálà wàhálà lọ́sàn wàhálà lórí wàhálà ìwọ ló tún ṣe kí ni ìwọ lọ́ọ́ fa wàhálà yẹ ẹ̀ẹ́dí wọ́n fẹ́ ṣe kó lè bá àwọn àbá kan kan kọ́ lẹ́kọ̀ọ́ o wọ́n kọ́ láyà láwọn ní bí wọ́n ṣe ọ̀dà púpọ̀ ọ̀dà púpọ̀ ọkàn máa gbádùn ni ọmọ gbádùn ayé <laughs> mọ́tò kẹlẹ́ lóní lọ́wọ́ sì dọ́ọ̀kì fún wọn lọ ẹ̀kẹ́ ló kù tó ọmọ sí ọmọ fẹ́ sọ gbọ́lọ́ ló kù wàhálà ti dé afọ́tò níbi tó sáàtì ẹ̀ ẹ̀hẹ́n wọ́n wà lọ́lẹ̀ ra ọ́ìlì àti ẹ̀hẹ́n ọkùnrin mẹkáníìkì oyè <laughs> wọ́n wà tún tó wọ́n yẹ iná sí ó ní fílẹ̀ ò torí pé eléyìí náà lè padà sí kíní òun lè padà nọ́ọ̀kì sọ́bọ́tì <laughs> ìlà ó tún padà dé ó tí ó gbogbo ẹni tó ń kàlábùkù tó ń búlẹ̀ kan ló tún ra mẹ́tìfà tó ń ra hamburg wá fún ọ̀sùn náà lélẹ́yìí ṣe e-, e-, eléyìí tó jẹ́ pé ń fi dáadáa ń fi ń rọ́pò àìdá oyè sùn náà lélẹ́yìí ṣe kíni ṣe kéde pé ìwọ náà wá yarí ọmọ àdàǹkarú wọ́n ti pọ̀ àwọn rò pé nítorí ìyàwó tó dé lòfin ṣe tó ṣe yẹn ó nígbà ṣetán láàyè polygamy ọ̀dà púpọ̀ àmọ́ tàbá ti lófin yóò máa wá wọn gbọgbọgbọ tí àbófin lé arábìnrin yẹn àwọn yẹn ni wọ́n fa iṣu àtìyálé tó ní ẹnìkan ọ̀pọ̀ rẹ̀ jọ orin àwọn o torí gbà táwọn jọ ń jìyà o àwọn yẹn kò kankan o mo ní kọ́ ọ̀sìn àwọn arántí pé ìyá ń jẹun yìí ń jẹ àwọn yòókù yìí ti ń jẹ tán nígbà ti ìyá tó ti tá a bá fi láǹfààní ẹ tó ti jẹ́ sábàbí fún un ilé ilé ayé ìfẹ́lẹ́ gan fẹ́ni tó bá gbẹ́sùn yìí ìyàwó mi yóò fa mọ́ra yóò daṣọ sí lọ́rùn oye yóò ṣe mi pa yóò gbé lọ fún yóò ṣe eh, eh, chicken pie yóò gbé lọ fún eh, wọ́n mọ̀ wọ́n mọ̀ fún wọn ní fúnra wọn ní kankan inú àwọn oníwogbo wọn máa dùn inú ọkọ máa dùn látara bẹ́ẹ̀ a lè sẹ̀mí tó gbádùn àmọ́ a bá ti ní wàhálà láàmà fà wàhálà náà láàmà rí ẹlẹ́kẹ̀wàá ìdìmánu tẹkinọlọ́jìyà mídíà òun ni kí ìdìmánu pé addiction media addiction kéèyàn ó ti jẹ́ olóòráyè lérí mídíà kọ́mọ́rì kankan gbèsè láyé ẹ̀ mọ́ àfi fóònù àfi kọ́ máa tẹ fóònù bọ́yọ̀kọ̀ àbíyàwó ìgbésí ayé wọn lè balance owó fíìmù fàájì tí tọ́bẹ̀ fi segin ni tọ́bẹ̀ fi jóná láwúráwú gbogbo ẹran ten thousand tó wára ẹran yẹn jóná látara mídíà látara fóònù tó wà ní owó rẹ̀ èyí tí wá kéré ní wàá burú tó wà mẹ́ iná wàá burú tó wà mẹ́ ni pé aláyà láyà láyà láti máa wo fíìmù àwọn ẹni ìbàjẹ́ tí ọlọ́run àlá ti ṣépèlé tànàbí ti ṣépèlé táwọn náà mọ̀ pé lè pè ní wọ́n àwa láyà láyà láti máa wò ó láti máa fi gbádùn ẹni tí bá sì wà aláburú òun náà padà dá aláburú torí tọ́ba ti wu aburú ẹ̀mí ìdọ́mọ dúdú fóònù iṣẹ́ aráàmù o níta bá ń wo mbẹ ni ó dìtà ní bóyá àlelò àbí àdéṣekíní àlelò obìnrin ilé mi kò gbọdọ̀ lé fóònù ìdájọ́ tí wọ́n fún ni pé kò gbọdọ̀ lo fóònù ọkọ rẹ̀ ó sì sọ fún pé tọ́ba ìlera ẹyẹ ẹ android phone ọyẹ mo yọ̀ǹda rẹ̀ ẹ̀sìn òsì ní sọ pé tọkùnrin ṣe ọ̀dà torí pé wọ́n fẹ́ lo fóònù yẹn ní irinṣẹ́ tí ó fi ba iye ara rẹ̀ jẹ́ àtàwọn ọmọ ẹ̀ ṣẹwárí ìgbà tí íńtánẹ́ẹ̀tì tó wá dé gbogbo àbáyá àlòmóòrò àlìkàbíyèsà gbogbo àwọn nǹkan burúkú tí èèyàn gbọ́dọ̀ ronú débẹ̀ pé ọmọ ènìyàn lè ṣe àwọn èèyàn ṣe wọ́n tó wá upload ẹ̀ wọ́n jù ṣe ní social media ìtẹ̀yìn ọ̀gbọ́dọ̀ ronú débẹ̀ pé ah onílàákàyè kọ́dà kọ́ mọ́lẹ̀ sí kọ́ gbọ́dọ̀ ṣe kaba yìí àwọn yẹn ṣe lójú bẹ́ẹ̀ lọ. tọ́ba tí wàá ní access sí internet o ti ní access sí gbogbo aburú yẹn tọ́ba ti ní access sí internet gbogbo dáadáa náà tọ́wọ́ àmì o ti ní access sí. èyí lè kásílà lórí fóònù àbí èyí lè gbọ́ lẹ́kítọ̀ lórí fóònù èyí lè kẹ́kọ̀ọ́ lórí fóònù èyí lè tajà lórí fóònù èyí lè rajà lórí fóònù àǹfààní ẹ̀kọ́ twenty percent làǹfààní ẹ̀ eighty percent tó kù ẹ̀ àdánwò orúkọ àwọn ìyàwó lè ní jàlùbáàbù nìkan ọ̀bùn nìkan ló kò lára ẹlòmíì mídíà ti gba ìmọ̀nì ní ààrẹ àyọ̀ máa sọ̀rọ̀ bíi táwùtù lábẹ́ ìjáàbù ẹ mọ̀ pé ah, kí tó ń sọ̀rọ̀ báyẹn mídíà ni ọ̀pọ̀lọpọ̀ àkídà ń bàjẹ́ látara àwọn Yorùbá fíìmù àkídà ń bàjẹ́ ìwà ń bàjẹ́ ọmọlúwàbí ń tán látara social media ọkùnrin ó fóònù náà lọ́tẹ̀ látàárọ̀ lọ́fíìsì fáá títí tó fi délé kó sì láàrin ìṣẹ́jú bíi mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ìṣẹ́jú tó fi jẹun tó wà jẹun rẹ̀ tó fi ráyè sọ̀rọ̀ fóònù náà nínú ṣẹ́kí ni ló tún tẹ̀ bóun ò sì níjà. kọ́dà kọjá pé ìka dáadáa náà ló ń wò mbẹ́ ìyàwó rẹ̀ ní ìwọ tiẹ̀ ìwọ náà níwọ ti tiẹ̀ ọlọ́run kan fúnra ó níwọ ti tiẹ̀ àbúdàrídà àbúdàrídà wọ́n ní kì í yà sí ìyàwó rẹ̀ Salman Farisi Salman Al-Farisi ọwọ́ àlọ́ lè bá ó ní bó ṣe wá ń fi ìyàwó rẹ̀ lẹ̀ ó lọ ah, ní ọdún yìí ní pàtàkì pé obìnrin ah, ó ní ànábì ọkọ wa bẹ́ o ànábì ọkọ wa bẹ́ o nígbà ànábì kọ wa òun náà ni pé wàlẹ̀ nafsika àlékà hakọ̀ ó níwọ̀ tara tẹ́tọ́ gbọ́dọ̀ fúnra rẹ̀ wàlẹ̀ àlékà àlékà hakọ̀ àwọn fámìlì ẹ̀ náà níwọ̀ tọ́ gbọ́dọ̀ sí kíni tọgbọrọ fún wọn wọlé láì àlékà hakọ ọlọ́run náà ní wọ́n tiẹ̀ tó gbọ́dọ̀ fún ọlọ́run wọ́n á bẹ hakin hakọ fọkàlùkù ní wọ́n tiẹ̀ lásìkò rẹ ó dé kọkọkọ fóònù náà jẹun ajé àti wọn wà lè dáfẹ́ sọ lẹ́yìn náà kọ wẹ̀ kó sùn tọ́ba àárọ̀ tọ́ba jí tàájì ẹ̀sọ́ kírun kẹ̀yìn síra yín nínú ilé kọ́dà ẹnìkan fi pílò ọ̀tún yóò fi yọ̀gbẹ́yìn lé àbí pílò kejì tọ̀hún náà ṣe kí ni òun náà gbẹ́yìn lé àwọn méjì sílò wákàtí kan tí wọ́n ní dásíra wọn ọkọ àtìyàwó nídìí bẹ́ẹ̀ mídíà ìdànkan rú kọ́lọ́mọ́sá ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa mísíkì gbígbọ́ nínú ilé wàhálà ńlá ni o kọ́mẹ́dì ká máa wo àwọn ẹlẹ́fẹ̀ àwọn ẹlẹ́fẹ̀ wọ́n ní wàhálà ńlá ni kọ́lọ́mọ́sọ wa ń bẹ̀ o whatsapp groups ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan mẹ́lẹ́ ni wọ́n ti ya ìyàkuyà wọ́n wà á máa sọ fáwọn obìnrin ilé pé ìtọ́kọ̀ wọn bá ti ń ṣe ká máa sọ fáwọn àwọn ọmọ kánsẹ́lì wọn àwọn jẹ́ ṣètọ́nic counselors ọmọ ẹlẹ́yìn èṣù kọ́lá àwọn mìíràn wọ jàlbáàbù ni wọn aláwọn tètè sẹ́ni o aláwọn tí wọn náà tẹ wọ jàlbáàbù wọ́n mọ̀ sọ fún pé ó fún wọn níye báyìí àsọ fún pé kò tó tó bí ṣe fún yẹn bí ṣe fún yẹn tó bá fẹ́ yàwó mi tàn sí onírúurú yẹn gbà mọ́ ọkọ síládé àti fẹ́yàwó òun ti ń bá ronú ní ti bá ṣe kí ni jàmá ní ti ń bá ronú wọ́n ti wá bọ ọpọlọ àwọn èèyàn jẹ́ débi pé tọ́ aláàánú sáà lókun arábìnrin kan tí mo sọ sáré jóni ọkọ ní òun wá gbéyàwó wálé fún ọ ní ọ̀túnla àníyàn rẹ̀ sí ni pé wọ́n fẹ́ ra jíìpù ńlá àmọ́ sọ fún ìyàwó pé òun gbé ìyàwó bọ̀ wálé ní ọ̀túnla òun fi ṣẹ̀fẹ̀ kọ̀mọ̀ pé tọ̀hún òun ò mú lẹ́fẹ̀ ó sì sùn ìyàwó lọ lè gbómi kaná omi sì wá gbóná dáadáa ó sì yí mi gbóná mú lérí ó yí mi gbóná lù lérí ọjà ràbùràbùràbù wà tó fi gbé lọ́sibítì ó ti dákẹ́ ìyàwó ó ti fún lálẹ́ mọ́júmọ́ wọ́n sin jọ yẹn láàárọ̀ ọjọ́ kejì ni ọmọ sábà gbé jíìpù dé wọ́n ní ọ̀gá rẹ̀ kú ní ọ̀gá kúkẹ́ kú o kí ló ṣe wọ́n ní màdàmú lọ́pàá màdàmú bá o jíìpù tó wọ́n fẹ́ gbédè yìí sí àrọ́bà yìí ìyàwó màdàmú ló ní náà kọ́dà ọkọ̀ ń fi ń sẹ̀fẹ̀ níwájú tó wọ́n pé wọ́n sọ fún màdàmú pé òun gbé ìyàwó tuntun bọ̀ wá fún ọ̀dọ̀ yẹ ìṣẹ̀fẹ̀ ń sẹ̀fẹ̀ ń tẹ̀ ní màdàmú tó ti wo mídíà tẹ́rí ti dàrú ìpínlẹ̀ ayé ẹ̀lẹ́tọ̀ wáyé ìṣẹ̀ ìrìnà mọ́rí ànádà làbúrò kọ́ bá dé lónìbọ̀dá àwọn gan oníbọ̀dá rẹ̀ kú kí ló ṣe bọ̀dá táwọn sọ̀rọ̀ lálẹ́ àná kí ló ṣe bọ̀dá wọn ní ìyàwó lọ́pàá kí ló ló bá mú àdá oníbọ̀lọ́wà wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àgbàdo náà sápa ọ̀sà òun ni bóun wọn fẹ́ kú òun rẹ̀ láti kú ìwé táwọn bá kú lẹ́rẹ̀ náà àwọn tí ń bọ́ ti kú yìí sẹ́wọ̀n pé ìjọba bọ̀ àwọn náà nàbí bí ó sì ẹwà wu àdáwò tó ti bá àwọn èrè Owu owú owú owú burúkú ẹ̀ṣẹ́ ọkọ̀ ló ṣẹ̀fà ẹlẹ́mìgbà rẹ̀ yóò rùn ọjọ́ báyìí nínú jàdìbáàbò ní pé tí ò sí wọ́n kó ni wọ́n ní èjì kan wọ́n ní ọkọ̀ wọn fẹ́fẹ́ ìyàwó náà ni nígbà já wálẹ̀ bá wọn wọ́n jòbí táyà mọ́tò ṣẹlẹ̀ yìí ni má ní ṣe kádàrà ṣebí yọkọ̀ gbàgbé tó bá wọn ní kádàrà yọ ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ kádàrà kò ní lọ́wọ́ gbà bọ́ lọ́hùn tọ́lọ́ mọ́tẹ́kúlá yóò sí ìbànú ilé àmà kátàbà láwù lánà nígbà kan òní ṣẹlẹ̀ àbí tọ́lọ́ bá ṣe kíni àbí tọ́lọ́ bá pọ̀ tọ́lọ́ sì ṣẹlẹ̀ gbà pé kọ́dàrọ̀ lọ́ ọmọ ṣe àfà bọ́lọ̀ ṣe fẹ́ nìyẹn ọyá ẹja gbà bọ́lọ́ bá káwọn kàmí ṣe ọlọ́mọṣẹ́ tún wá ti jù báyìí lọ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá ọyẹ òun عدم التواصل بينهم وضعف الحوار بين الزوجين kí nǹkan kan wọ́n bí ọnú wà má sọ fún ìyàwó rẹ̀ inú ń bí ọ ọ̀sán ní bí ọnú ọkàn bínú. sọ̀rọ̀ <laughs> ah, pé owó ọmọ pé òun ti ṣe ní bí ọnú wọ́n lọ́sọ̀ fún pé nínú oṣù fún láàrín tí inú mi fi bàjẹ́ òun ni pé yàrá mi mo ní kẹ́ máa tọ́jú ẹ̀ máa tọ́jú ẹ̀ èmi mo padà tọ́jú kan nígbà mọ́dé mo lè sọ fún yín tó ti máa ti lọ látàárọ̀ àmọ́ ọ̀sán ọ̀wọ́n bínú ìyàwó náà bínú kọ̀sọ́ tí ń bínú fọ́kọ ẹjẹ́ àtètè máa tún tí máa ń bẹ lọ́kàn wá lẹ̀ o kó tó di kíni kó tó dẹrù tọ́wọ́ dẹrù tọ́jà máa kò sí tí o lè fà sí yàrá o lè o lè fa ọyá máa lọ lébi kò sẹ́ni tí ó bẹ̀rẹ̀ tí ó gbà ẹjẹ́ oṣù yìí ọlọ́wọ̀n fẹ́ àti dáná ogun lẹ́sìn ìyàwó náà lè kókó ọlọ́wọ̀n fẹ́ mọ́ wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tì àní lọ́wọ́ táwọn fẹ́ gba ṣètò láàyè ká máa ṣe kíni ká máa sọ tí bá ti ń ṣe tí bá ti ń dùn wá tá a ṣe fúnra wa ẹlẹ́ẹ̀kejìlá oníkóbìnrin ọmọ ṣiṣẹ́ kóbìnrin ọmọ ṣe kíni jàmbá kóbìnrin ọmọ ṣiṣẹ́ iṣẹ́ wọ́n ní kó ọmọ ṣiṣẹ́ ọkọ rẹ̀ wọ́n ní kó ọmọ ṣiṣẹ́ fi kó táwọn ọkùnrin bá gbàgbọ́ yé ẹ̀sìn wa tá a sì ṣiṣẹ́ bí iṣẹ́ táwọn tọ́jú àwọn ìyàwó wa èmi ò rò pé obìnrin kan bẹ́ẹ̀ tí wọ́n máa náwó fọ́nù ilé tí wàá ní òun fẹ́ máa gbàrú kàṣì tọ́lọ́fẹ́ gbàrú nu yín ẹ̀yọ́ fẹ́ gbàrú kọ́kọ́ sí pépà kọ́ fi ránṣẹ́ sí wa fún fẹ́ gbàrú tọkọ rẹ̀ sì rẹ̀ láti ṣe kíni láti máa fún lówó okó tọkọ rẹ̀ ti kú wọ́n ní kò burú tọ́kọ kọ́ ṣiṣẹ́ sẹ̀wálẹ̀ ní tí wọ́n sàánú ẹnu àwọn ẹbí ẹ̀ ìfọ̀sí tọkọ kọ́lẹ̀ wọ́n ní kò tí ọba dẹni tí ó gbà lẹ̀ torí tóbìnrin bá ti di pé bí ń pa bí ọba ti tọrọ bára yóò máa ṣàgbèrè àbí kí ara ọmọ sí kíni kára ọmọ ní ọkọ òsì ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn. tọ bọ́dọ̀ bá ti wá rí báyẹn àtọ̀rọ̀ owó lọ́dọ̀ ọ̀bọ̀dá alágbájá lẹ́nu àbá alágbájá oníkan ràn án lọ́wọ́ wọ́n padà sọ fún ọ pé kí lọ́kọ̀ rẹ̀ ń ṣe ọkọ̀ òun ti wá ó ti kú ní àbọ̀kọ̀ ó ti kọ̀ òun lẹ̀ ni wọ́n wọ́pọ̀ mí fún àbí torí pé bùkátà yẹ kò sẹ́ni ṣẹ́wárí àwọn yẹn náà wọ́n ṣiṣẹ́ di ìdásùkò tó fi rọ́kọ̀ míì tí ó máa ṣe kíni tó ti máa tọ́jú wọn ìpìlẹ̀ ní gómìnà òjòkó lé àwọn iṣẹ́ bí agbẹ̀bí medicine gómìnà kọ́ máa gbẹ̀bí kọ́ máa lanú surgery àwọn nǹkan yẹn obìnrin náà ló lè ṣe àwọn ọ̀ràn yẹn ni káwọn obìnrin ó ṣe torí àwọn obìnrin wa tó àwọn iṣẹ́ mi ń bẹ tọ́jẹ́ pé ẹ̀sìn ó ṣe é lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin bí gómìnà ọmọ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àfi káwọn obìnrin ọmọ kọ́ àwọn obìnrin ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́ òun náà sá lọlé ẹ̀kọ́ kó tó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tó bá ti lọlé ẹ̀kọ́ kó mọ kọ́ yẹn kí mà yẹn kọ́ mọ jọba sí la ẹni ọmọ kọ́ wọn ní kọ́ra sọ́kà àtàdísì àti sànàwíyà tó lóun ní lọ. àmọ́ gómìnà ọmọ lóun gbálẹ̀ ojú títì gbálẹ̀ ìjọba láàárọ̀ kùtùkù àgọ́ mẹ́fà ó ti débẹ̀ gómìnà ọmọ ń ṣiṣẹ́ ní ọ̀dà àwọn ọkùnrin kọ́ ọmọ lọ́mọ́ra wọn kóbìnrin ọmọ lè potí fún ọkùnrin ọlọ́kùnrin ta ìyàwó rẹ̀ ọmọ lè potí fún yẹn ta. ìlú ah, àwọn iṣẹ́ burúkú ni ẹ ìyàwó rẹ̀ ni sẹ́kẹ̀sì alájì lágbájá ọba mbẹ báyìí pé ọ̀gá ọ̀gá wà lókè wájú ìyàwó tiẹ̀ ni wọ́n mọ̀ sọ fún adájì pé ní ká mọ̀ bọ̀ ah, àdáwò bẹ́ẹ̀ mọ́jọ́ ọbẹ̀ mi o ìwọ náà sàmì rẹ̀ ìjókòó ni lè ṣiṣẹ́ obìnrin ní machine lẹ́kọ̀ọ́ mọ́ra machine àbí ó lè máa sìn ó lè máa sìn ó lè máa dáko lẹ́kùnlélé ó lè máa ó lè máa sìn kan ó máa sẹ ẹja ó lè máa sẹ ẹran àbí ó lè máa sádìẹ ó lè máa káwọn wá kanlẹ̀kùn ẹ̀ ní ẹ̀ẹ́ bọ̀dá sunday kí ló fẹ́ mo béèrè ọmọ zainab kí ló ṣẹlẹ̀ mo fẹ́ ra ṣúgà àdánwò ni o torí tóbi ni wọ́n ti ń ta nǹkan àwọn èèyàn ti ní access sí wọ́n ti mọ̀ pé etí ń ta náà ìbẹ̀rẹ̀ làwọn gbà wọlé kátó wá gómìnà wá ń kiri káàkiri àtẹ àtẹ ń kiri àtẹ ká àbókù fóònù mẹ́ta lọ́wọ́ oye wọ́n wà ń káàkiri ọ̀dọ̀ àwọn mẹkáníìkì ọ̀dọ̀ àwọn rìwáyà wípé ẹ̀rọ àwọn da púpọ̀ obìnrin lé ah, ọlọ́mọdé aládàáwò bẹ́ẹ̀ ìpìlẹ̀ ni pé kóbìnrin kọ́ wà lé kọ́mọtọ́jú lé kọ́mọtọ́jú ọkọ ṣe rí iṣẹ́ lèmi ó ti dá wà lálẹ́ ọ̀nà tó gbà dá wà lálẹ́ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ó ti rí pé òun ti níṣẹ́ lọ́wọ́ tọ́ọ̀ bá fún òun lóúnjẹ òun ọ̀gbọ́dọ̀ sọ lẹ́nu mọ́ òun lówó tó wọ́n ṣe kí ni tó wọ́n dá ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ ń jìyà lábẹ́ pàwọn ìyàwó ń ṣiṣẹ́ ìyàwó kò lágbo mẹ́fà bọ̀ ó dé lágbo mọ́kànlá ṣé wàhálà ò ti dé bàbá yẹn ọwọ́ wà lóṣòdì ó ní ya wà lóṣòdì báyìí o ẹ bá ń gbé ọbẹ̀ yẹn kaná o ẹ wọnú físà ẹ rí ẹja kan tí mo dín ẹ̀hẹ̀ àtàná wà kan bẹ̀ ẹ mixẹ̀ mọ́ra wọn fi yọ díẹ̀ sí i. inna lillahi wa ọkùnrin tí ń sèyàn náà kò lè jọkùnrin tó wà lọ́wọ́ yóò ní sọ gbádùn sá ìwọ wá dobìnrin òun di ọkùnrin òun náà mọ sáré bọ̀ bí ti ń sáré bọ̀ kóbìnrin ọmọ jẹ́ alábàdà yìí ni àlàáfíà rẹ̀ lè kalẹ̀ ọlọ́wọ́n dá wọn léèyàn tí ọmọ jẹ́ alábàdà yìí ẹ̀ka tọ́jú àwọn ìyàwó wa o iṣẹ́ obìnrin tí wọ́n gbé wò gbéraga wò tí ó kàn wò pé kíni gbogbo tó wà wọn lòun lè ṣe náà òun lè ṣe náà òun lè I have my money. lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin náà lọ bí iṣẹ́ wọ́n máa ń ní àwọn ọ̀daràn obìnrin kan tí wọ́n máa ń jòkótì tí wọ́n máa ń jòkótì bí wọ́n ti ṣiṣẹ́ yẹn o lè jẹ́ kìrìsìtẹ́nì o lè jẹ́ mùsùlùmí alákàlátù o lè jẹ́ àlèmídíà wọ́n mọ̀ wáyé ṣéǹdì ìròrí ní tẹ́jọ́ tó tẹ́jọ́ tó tó ti dánmọ́ ní kẹtọ́ kó lé tọ́bọ̀ darí padà yóò dé dàrú a ní òun ti fi lọ àwọn èèyàn níkò wọn níkò lọ́bẹ̀ ọlọ́mọsà tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe o ọlọ́gbàrá ọlọ́mọba ẹlẹ́kẹ̀ẹ́ lọ́kàn ẹlẹ́ẹ̀kejìlá pé òun náà ni kìyàbò tọ̀wé òun náà ni kọkùnrin kọ́mọ̀sí lọ́dọ̀ ìyàwó ẹ̀ ọkùnrin òsì ó wà lamẹ́ríkà ó wà ní Qatar ó wà ní Saudi Arabia ó lọ gbére nígbà wọlé ẹ̀dẹ́ ah, wọ́n ní àwọn òdì mọ̀gbà tí àwọn wálé ìgbéyàwó yẹn yóò ní wàhálà àbíkẹ́yìn ọba dá wà lọ àwọn kan gbárí àníjẹ́ ọlẹ́dẹ̀ ọlẹ́dẹ̀ oṣù mẹ́rin ọgbọ̀n ọjọ́ lọ́nà mẹ́rin tí ó sí à ń lè kọ́ àwọn òṣèjọ́ ọ̀nà ọlọ́run àwọn táwa wà ní kọ́ ọlọ́run ọmọ mójútó yìí ọlọ́run ní kó wà fún sọ́kún wa lẹ́kùn ọlọ́run ní ẹ mójútó àwọn ìyàwó yìí ọ̀rọ̀ yẹn nìyẹn à ń lè jíṣẹ́ fáwọn èèyàn yẹn kì í sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ násìlà ni torí tọ̀ba lọ òní jìyà lérí ẹ̀ àmọ́ ó jìyà lérí tàwọn ọmọ rẹ̀ àtìyàwó ẹ̀ àti kẹ́nìkan mọ gbàbùjá kẹ́nìkan mọ gbẹ́kọ̀ọ́ kọ́jẹ́ pé ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀mọ̀ ríra yín ẹ̀ mọ̀ jà àmì ìtọ́lọ̀ ilé ìbò tó lóun gbà tó wò dé tọ́ọ̀bá ti ń tíráwù tọ́ọ̀bá ti ń gbà tọ́ọ̀bá mọ̀gbà tó máa dé ẹjọ́ sọ sárábìnrin yóò lè ṣe sùúrù láì ní sẹ̀ránù àbíbẹ̀sì kọ́ ẹ̀dìfọ́ sara yín kálukọ́ bá tẹ lọ kó wọn máa lé lọ́kọ̀ mí kí wọn náà kọ́ wọn wáwó lọ tọ́ba padà rówó padà rí ìyàwó mi tọ́sẹ̀ àbọ̀kọ̀ wá di ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ kọ́ wá dé kí wọn tọ́ba padà wá dé náà ó ìyàwó mi lọ padà wá fẹ́ ọ padà wá fẹ́ wọn mọ́ wàhálà ńlá nì nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn láwọn ẹ̀kọ́ sànù wa ẹlẹ́ẹ̀kẹtàlá òun ni àwọn fámìlì ọkọ fámìlì ìyàwó àwọn náà máa dànkan rú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó sì nígbà míì kò ní fẹ́ rí fámìlì ọkọ ọkọ náà nígbà míì kò ní fẹ́ rí fámìlì ìyàwó especially bàbá àti ìyá bàbá ìyàwó rẹ ìyá ìyàwó rẹ àwọn olè bá jọ kìnìún àná o sọmọ wàhálà tó ń ṣe kí wọn tó mú ọlọmọ tí wọ́n bá tó láwọn ń bọ̀ wọ́n bọ̀ wálé wọn ni o kò gbà wọ́n lálejò gbogbo tí pàdé bá kẹ́kọ̀ọ́ sí kíni o ṣe àmọ́ bàbá ìyàwó rẹ̀ dé àti ìyàwó rẹ̀ ọ̀sọ̀ fún ìyàwó rẹ̀ pé èmi ò ní kankan o wọ́ lọ́mọ o ẹ̀yìn tí ọ̀tà àwọn jẹ́ náà bá dé kí ẹ̀ bá jẹ́ tó ní ìmánì kí lóun náà ṣe wọn náà sọ fún pé èmi náà ń jáde ẹ bọ́ sí kìsìnì tí máa ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó solution náà ni ká máa ṣàdúrà àdúrà tá níbi zakari yá ṣe ká lọ lè kọ lẹ́yìn náà ká lọ ọ̀dọ̀ àwọn dókítà àwọn alágbo ká ṣe test bóyá àrùn ní ń di lọ́wọ́ nítòkù lẹ́yìn méjèèjì yẹn àdúrà ti ìwòsàn kí ló kù lẹ́yìn méjèèjì yẹn sùúrù ló kù o wọ́n lọ lẹ́lẹ́bọ o wọ́n sì lọ́dún mẹ́sìn míì tọ́bájú obìnrin ó ti yóò ṣe sùúrù tọ́bájú ọkùnrin ó yẹ wọ́n ní ó lè fẹ́ yàwó mi àbí tí wọ́n bá bímọ tágbádá bá ṣe kíni tó bá wà tó bá jẹ́ pé arábìnrin yẹn òun kì nǹkan ṣe ọkùnrin nìkan ṣe wọ́n arábìnrin yẹn ó lè ṣe sùúrù wípé òun lòun fún ní choice kó òun bímọ òun sì nífẹ̀ẹ́ ọ̀dà òun ọ̀lọ́kọ̀ mi bọ́lọ̀ ti fẹ́ nìyẹn ìyàwó Aisha náà láti kíni òun náà sábì mọ ìyàwó àdábìsì wọ́n ló lè dúró wọ́n tó bá lóun ń lọ wọ́n ní kò léṣe o tí wọ́n ti wà confam pé arákùnrin yẹn kò lè ṣe kíni kò lè bímọ àwọn wàhálà yẹn máa ń yọjú wọ́n wà ní arábìnrin kò lè ṣe sùúrù twenty years kò lè lólòlè rẹ̀ kò lè ṣe sùúrù ẹ̀yẹ́ bá ní twenty five ó lo fifteen nílé ọkọ ọdún mẹ́rin lókùn tó fi ọmọ ní wọ́ọ̀sì jẹ́ mọ́ tọ́wọ́jọ́kùnrin ni wọ́n ní kó wọ́n fẹ́ mi sáré gbọ́ bọ́tí nínú nìyẹn ẹ̀hẹ̀ wọ́n tó bá jẹ́ pé tọ́wọ́ ní kóbìnrin nìkan máa ń ṣe wọ́n ní kọ́kùnrin wọ́n fẹ́ mi àbí ẹ̀hẹ̀ tó bá jẹ́ pé ọkùnrin nìkan ṣe kọ́ obìnrin ó ní choice ó lè dúró ó sì lè ṣe kí ni ó lè lọ torí ó ní àkíyà kó lọ́mọ láyé ó ní ìwọ kó bímọ lórí ìgbà tí ara rẹ̀ bá lè ṣe kí ni tó bá lè pòdúsì ọmọ kẹsì pé a máa ṣe fatiwa fatiwa ọ̀nà ìgbé ah, ah, twenty years pé ló fi ṣe sòrò ah, òun sọ pọ́kọ́ tó bá àwọn tó wọ́n fi wọ́n fifty years ẹlẹ́mìí sì lọlé ọkọ mi ẹlẹ́mìí lọlé ọkọ mi tó padà nùmọ́ lóòótọ́ tọ́ òun ó ní choice tọ́ níparí ọ̀rọ̀ mi òun náà ní kí ẹlẹ́ẹ̀kẹrìnlá àbí ẹlẹ́ẹ̀kẹrìnlá òun náà ní kí ọkùnrin ó ya ọ̀bùn kọ́ǹkì ọ̀bù wọ́n lè yẹn kọ́ǹkì nínú ọ̀bù ọ̀bù yìí máa túgbéyàwó ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n múra dáadáa ọlọ́run kórìíra àwọn tí wọ́n máa múra àjọ̀tí ọlọ́run ní nàlá yuhibbu tawwabina wa yuhibbu mutatahhirin ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa mọ́ tónítóní àwọn tí èèmọ́ tónítóní kọ́ kí lọ́lọ́run ṣe yẹn mọ̀ fún mukhalafa ọlọ́run kórìíra ọlọ́run nìkan tó kórìíra rẹ tọ́ba yóò bò ìyàwó rẹ àbọ̀kọ̀rẹ́ náà kórìíra rẹ àwọn àdúgbò kórìíra rẹ ìwọ náà padà kórìíra rẹ tọ́ba tí ó bá kọ́ fìtá dáadáa tọ́lọ́ mọ́sá ìsọ́jú kọ̀ọ̀kan níbi aburú bẹ́ẹ̀ ká máa mọ́ tóní tóní máa jẹ́ kí ìfẹ́ kọ́mọ sékí ni kọ́mọ wà láàrin ọkọ àti ìyàwó lẹ́yìn náà kéèyàn fẹ́ ẹni tó jù yàn lọ bóyá nínú èjì kò burú àmọ́ ńgbà míì tí ìyàwó bá jọ kọ lọ ní ma fẹ́ yíwọ́ nígbà bá fàáfà yọkàn ní yorùbá ṣe pé kádàrá ẹgbẹ́ àbúrò òun ni ọ sáwọn pé ọ̀rọ̀ yẹn ò lè gbọ́ kó sinmi wọ́n ó lè jẹ́ pé fẹ́sáìsì rẹ kí tálíkà ó sì wá ọmọ tálíkà fẹ́ kìí ṣe ìwọ ni o kọ́ fẹ́ ọmọ olówó o tó bá jẹ́ lẹ́sìn tó bẹ̀rù ọlọ́run àmọ́ tó bá kọ́ ọmọ olówó mẹ́wàá kalẹ̀ méjì lọ́gbàdùn o mẹ́jọ yòókù fìtínà ni o nítorí pé òun náà jẹ̀bi o bí sílò láìpẹ́ rẹ̀ bọ̀ ọ yàtọ̀ sí bí wọ́n ṣe ń lò ó fún ìmúná lọ ibi tó wà ó sì ní dífrisa tí tí máa hó tí ń ṣerúkú láì twenty four hours ni tó èsì wà nù yàrá ẹ̀ bó ṣe wà yẹn sìn àwọn ọ́dísẹ̀ lásán gan owó rẹ̀ ọdún kan tó bá pa kọ̀ọ̀rá. ọ̀sán ni wọ́n ta fẹ̀ náà ni ọwọ́ afẹ́ tá lọ́wọ́ kọ lísìtì fún ọgbẹ́tọ̀ àwọn tó rà wá lọ́tọ̀jà ni ọwọ́ ń pè wọ́n mọ̀ pé yóò rí bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ ètò àlìkàfàrà ó ṣe pàtàkì kéèyàn ó dúró ní ibi tí kókó sáìsì ẹ̀ kọ́mọ́ bá sáré àṣepajúdé tọ́ba sáré sáré òun náà lóye ẹ padà wá túká náà ni ẹ̀ torí dìmáàdì ọ̀pọ̀ ju tó rí lọ. tọ́ àlòwòlò lè já nìyà àwọn àlùfáà wọn ní solution general solution márùn péré náà alákọ̀ọ́kọ́ ta shinatul bayt ilé wa ẹ̀ ká gbìyànjú kárí pé à ń fi ìsọ ọlọ́run ọba sọ látara ká máa ṣe náfìlà púpọ̀ ká máa ka suratul baqara àdẹ́bìnrin ilé tó bá ti ka baqara ṣètọ́nù ní wọ́bẹ̀ èyí tó bá sì wá ń ta kò ní wọ́bẹ̀ èyí tó wà nulẹ̀ yóò jáde kó bẹ̀ torí ti gbé àwọn ọmọ èdèdè pé ká lè da ìgbéyàwó lójoojúmọ́ sì ni máa ń gbé wọn dìde àṣetán ibilis yóò fa àlìjànú sílé ayé yóò ní ẹni da mọ́rẹ́jì rú ẹni da gbéyàwó rú wọ́n mọ̀ pé ti dàrú àyìnbó wàhálà ní ọmọ sí kíni ni wọ́n máa rán wọ́n ní ká máa ṣe dáfílà ká máa ṣàdúrà ká sì máa ṣe bákọ́rà àsìkárò sọ́bà àlùmọ̀sá ká máa ka nílé wa ẹlẹ́ẹ̀kejì gbogbo kan tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ ká mú jáde kúrò nínú ilé gbogbo àwọn kíṣẹ́ẹ̀tì burúkú àwọn fọ́tò ẹ̀hẹ̀ oògùn tó ń fi rì mọ́lẹ̀ ká mú jáde kúrò nílé kílé wa kólé bá jẹ́ ilé tí àwọn màláíkà ọmọ wọn bẹ̀ tí àwọn ṣètọ́ wọn kò ń bẹ̀ lẹ́yìn náà ká gbà pé ìgbéyàwó ìbádà ni ọkọ fẹ́ ṣe ìbádà lára ìyàwó ìyàwó fẹ́ ṣe ìbádà lára ọkọ ìnira tá a bá rí ń bẹ̀ ká máa fi tọrọ àlùjànnà lọ́dọ̀ ọlọ́run ọba àwọn tá a náwó gan tá a ṣe wàhálà tá a ń kówó lẹ̀kọ́ rọrùn wọn ò ní tí kan tá wọ́n tún máa béèrè owó owó gáàsì owó owó owó oúnjẹ owó aṣọ owó mi fọṣọ yẹn o. wọ́n máa ti ń gbà kan tẹ́wọ́ tó máa tẹ́wọ́ mi wọ́n ti ń gbà kan tọ̀tọ̀ àlìjẹ́nà lọ́wọ́ fi wá ó ní bí ó sọ ó sì ní kanra ó sì ní sọ̀rọ̀ kọ̀rọ̀ ìdáko ó ti sọ mi ó ó ti sọ mi sọ bá o ó sọ láti wà àlìjẹ́nà iṣẹ́ àlìjẹ́nà nìyà ànábi gbogbo ọkùnrin tí máa ń ná owó wà yà tẹ̀síbù ha tí máa fi ń wojú orí ọlọ́wọ́n ọba oye káàní tó láwùjọ sọ̀dà kan gbogbo tó ná fún ìyàwó àtàwọn mẹ́ yọ

gbogbo wàhálà tààrọ̀ yìí sì ń ṣe wàhálà torí wọn ẹja máa appreciate o fọkàn yín bá ra bàtà fún yín ẹ máa kí bí ìwà tó ra mọ́tò fún yín ẹ máa kú náwó àdá jazakumullahu khairan barakallahu fikum ọlọ́wọ́ fẹ̀mí yín lẹ̀ yóò di kẹgùn lẹ́mìí pẹ̀lú àlàáfíà ẹ wà láti bọ̀ dáadáa gbogbo tọ́jú tàn sí fún wa yìí ọlọ́wọ́ bá aláyọ̀ máa fàjẹ́ yóò máa wá ṣe mí yóò máa ṣe yóò máa tún ṣe dáadáa mí àwọn kan ní kíni kíni ẹ̀ kíni ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni kí ló gbé kí ló gbìn ọmọ yìí sùn ní mọ́sọ́ bẹ́ẹ̀ o ẹni tó sùn bá ti gùn lẹ́sìn ní mọ́sọ́ báwọn àdébí ló ń padà àwọn kan nínú náà àwọn abẹ́rẹ́ pé kí wọ́n gbé wọn náà wọ́n ní yẹ̀kì fún ìlà àṣírà wọ́n ní kò sí lọ́kọ̀ wọ́n sì fún ọ láyé ìjọ tó bá ṣe mistake kan wọ́n ní kò sí dáadáa fáwọn rí yọ ìyá ni yọ sọ bẹ́ẹ̀ kò sí lè kọ́lẹ̀ yẹn bí ìfásitì kò sí dáadáa kan tó ṣe fún rí létà àdàbà wa tẹ̀ ẹnu yóò máa ní àbátọ̀ ìyàwó àbí ọ̀dàsọ kan fún yàwó ó fún un ló sọ́ọ̀bù lẹ́yìn sọ́ọ̀bù fún lótùkù ànábìlì ọmọ adáni máa ń ṣe kí ni ànábìlì ọmọ adáni máa ń ṣe ọlọ́mọ ṣe lọ́mọ náà tàwa náà ọlágbára ọlọ́ ẹ máa dúpẹ́ lẹ́yìn náà ẹ máa táì kẹ́ ẹ máa kẹ́ ẹ máa respect ọkọ yìí lẹ́yìn náà àwọn ọkọ náà ká máa respect ìyàwó wa ó wà láàrin ìta ìyàwó rẹ̀ òdèdè jáde ẹ̀fẹ́ máa lọ lóní wò ní jáde ṣe o wò ní jáde o bébè bí wọ́n ti máa ṣe nìyẹn o èmi ò ráyè gbogbo gbogbo nẹ́sẹ̀sì báyìí ni wọ́n ń pariwo ní mọ́tò àwọn wọn bèrè ní pé wọ́n ní ìyàwó ìgbẹ́jọ wá ni ìyàwó ẹ̀ ló ń mú lẹ́sìn ló ń yẹ̀yẹ́ ẹni kí òun ní yẹ̀yẹ́ obìnrin àbò àfẹ́ntọ́ lọ́mọ fẹ́ yẹ̀yẹ́ o wọ́n mọ sàpọ́nlé ẹ̀ òun ló sì mọ sàpọ́nlé ìwọ náà lẹ́yìn náà àwọn àpá ìgẹ́rù mùtàkárìrà ẹ̀kọ́ kan ní máa ń ṣẹlẹ̀ sí wọ́n ní máa kájú kó mẹ́ àtàgá fúlú àti àkàtà àgẹ́rì mùtàkọ́rìrà àwọn mistake tó dé pé ẹ̀kọ́ kan ní máa wá wọ́n ní máa wò bẹ̀ oníkọ́ máa paná tó bá ti múná dé ní sì máa ń pa ọwọ́ wọlé lọ́kàn ọ̀paná òun náà wọ́n wọ́n jù ta ó sì lọ́bẹ̀ ó ṣe kíni wọ́n pa kìtì pé wọ́n wá jòkó síwájú táwọn máa ní bìpẹ́ẹ́dì mẹ́ta ṣẹ́mọ iye tí wọ́n ṣe gíní. gbogbo ara àdúgbò dọ́gba pariwo yẹ kan oye wàhálà tó ṣe tó fi parí ọjà kò tó ìrù yìí tó tún ṣe lọ́wọ́ yẹn ebi kọ̀ọ̀kan lọ́bẹ̀ kọ̀ọ̀kan lọ́bẹ̀ sùn sí kò ṣe gíní kò sì fọwọ́ tẹ̀ kọ́ọ̀dẹ̀ wọlé lọ wọ́n gbàgbé nìyẹn wọ́n gbàgbé nìyẹn wọ́n lọ́dẹ tó yàrá rẹ̀ ṣe tọ́wádìí pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀. Eh, òun náà ní dáná ọmọ rẹ tó sunkún wọn náà mú mọ́ọ̀pù kan mọ́ọ̀pù yàrá rẹ̀ náà ṣé èwo ni àlẹ́ mi máa bá àwọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ súnà yẹn nìyẹn ní máa bá wọn ṣiṣẹ́ lé tásìkò sọ̀lá àfàtọ́yọ́ jáde yóò lè kírun àwọn ìyàwó ànábì wọn sọ bẹ́ẹ̀ wọn lànà bí wọn bá wọn ṣiṣẹ́ lé níjọ́ kan ànábì ni gbogbo ìyàwó mi ẹnì kankan ní ọgbọ̀n ìdáná láàárọ̀ yìí ànábì sì bọ́ sáàrùn ó sì yan búrẹ́dì ó fi òróró sí ó gbé lọ yàrá alákọ̀ọ́kọ́ ó tún yan búrẹ́dì ó tún padà sí dáàrọ̀ ó tún yan búrẹ́dì ó tún fi òróró lé ó tún gbé lọ yàrá ẹlẹ́kejì tí tó fi dé àwọn mẹ́sàn-án ṣé ìwọ yan búrẹ́dì nínú òfò ọkàn jáde ṣòkòtò ànábì nìkan ṣòkòtò ànábì lọ́wọ́ ó sì dárò gba ànábì sí àmọ́ ìlọ́wọ́ bá ànábì ṣe máa ra àwọn obìnrin lọ́wọ́ sallallahu alayhi wa sallam tó ẹnu wọn bá ta wí náà ọlọ́mọṣàjọ́ sàǹfààní fún èdè tí mo sọ ọlọ́jọ́ sàǹfààní fáwọn àtàgbọ́ ìdílé aláyọ̀ òun náà nìdílé wa pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́hún ọlọ́mọdé àrí wàhálà mọ́jà àrí fìtínà o àṣetáàní ẹ̀ mọ́jà ọdẹrù wa nù abẹ́lọ́ ọkọ àtìyàwó ọlọ́mọdàrí wa rú o àwọn tó fẹ́ mari ọlọ́mọ afọ níyàwó dáadáa àwọn tó fẹ́ lọ́kọ ọlọ́mọ afọ ọlọ́kọ rẹ̀ àwọn ọmọ wa kọ́lọ̀ sí wọn lọ́mọ lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum. الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيراً